akẹ́kọ̀ọ́ mẹ́sẹ̀ ó yọ ti bẹ̀rẹ̀ láàrin àwọn ìkànnì tí ń gbóhùn sáfẹ́fẹ́ ààlà ni ó fokú ọlẹ́ hàn bí kúnlónúkọ bí pàkúté ni ìbílẹ̀ ò ti tẹ́jú láti jiyàn kẹ fèrè dún ó yẹ o eruku sọ lálá ẹnìkan forí gbé ìkejì fàyàgbá ó fẹsẹ̀ tásẹ̀ nìkẹta kó tó débẹ̀ ẹlòmíì gbà lọ́wọ́ ẹ̀ ó mọ̀ sí o ilẹ̀ ti yọ kàbàkàbà ó sáré dìde káfọ̀káfọ̀ oge kìíní oge kejì oge kẹta ariwo ta ó ti déwájú box eighteen ìdojúkojú pẹ̀lú goli ee ee fresh one oh five point nine fm ilé orin challenge nìbàdàn akọgun láàrin àwọn ìkànnì tó kù. àjàní o ó rí i pé ó dàbí pátẹ́gùn yíra padà. kẹ́pẹ́ bá mi ó yà mí lẹ́nu nìyí kò dàbí pé ìṣèlú yíra padà. àjànàkú kọjá àmọ́ nǹkan fèrè bá a bá rẹ́rìn ká sọ pé a bẹ́ẹ̀ ni mo rí i àfi bí ológun ó tún dìhámọ́ra kò túra lẹ̀ àbó rí ìbàdàn gbàlejò tuntun haran wọn ti dé e ládé. kábíyèsí o. ara ọ̀tọ̀ ni eruku lálá àtẹ̀gùn tútù ó fẹ́ lù mí lára ajá balẹ̀. ó dáa níbo gan-an látẹ̀gùn tútù yìí ti ń fẹ́ wá. wọ́n kí i káàbọ̀ sílé orin challenge ìbàdàn Fresh 105.9 FM ọ̀gá ni master. Fresh FM. Bóyá wá wá mi ò yíye Fresh FM tó lápọ́njà. Bóyá ká gbọ́ Fresh FM bóyá tọ́jú òyìnbó. Kájọ máa gbórí àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ bóyá kò gbé síbẹ̀ bóyá má kúrò Fresh FM one oh five dot nine lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún ó Fresh FM. ròyìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh sports. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún mà lọ́jọ́ yọ. lọ́tún lọ́tún ó Fresh FM. orílẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún ó Fresh FM. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún ó Fresh FM. professionalism nurtured by experience. lọ́tún lọ́tún ó Fresh FM. ìmọ̀ ṣọ pẹ̀lú ìrírí. lọ́tùlọ́tù fresh fm. fresh fm. fresh fm. fresh one oh five point nine fm. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala. bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. òní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. ìbà ìbàrẹ̀ olódùmarè bí eré bí àwàdà bí àwàdà bí eré òní ni ọjọ́ kejì nínú oṣù kínní ọdún tuntun january january two twenty twenty four la wà yìí akínyìn àkú pọ̀pọ̀ sísìn ọdún àná èmi a máa sọ fẹ́ni tọ́ba létí láti máa gbọ́ wípé ẹran tán ní ọgbẹ́yìn màlúù ẹkú ọdún àná lápapà sọ hmm. gbogbo ẹni ó ti sáré sáré àsáforí lugi. So, ah ọdún yìí ọyẹ ọdún yìí ọyẹ ọdún yìí ọyẹ ọdún tí ọyẹ ẹ̀mí ni ọbọ ẹ̀mí ni o. bẹ́ẹ̀mi ọba ti bọ ìrètí sì ń bẹ bẹ́ẹ̀mi bá bọ́ ọdún yẹ mò ń tọ̀ lọ́wọ́ mm. bẹ́ẹ̀mi bá ń bẹ ìrètí ń bẹ níta abárí fi gbámọ̀là sọ̀hún náà ní ń pè lọ́bẹ̀ bó ṣe tan ẹfọ bó ṣe tan sùkúsùkú kódà kó ṣe kinní kan tó jẹ́ awọ ẹran èyí tá à ń pẹ́ létè yìí ń pè ní pọ̀nmọ́ mm-hmm. pọ̀nmọ́ tá à ń wí yìí tó bá ráta gidi mu tó bá kọ̀yìn síta ọkàn ẹni ó balẹ̀ bí ẹni ó fi tòlótòló tó fi jẹun ni tó fi gbé kinní ọ̀hún sọ̀hún hmm. ẹ jọ̀ọ́ ẹ mọ̀jà sáré àsáforílugi mọ́ o ṣe é wá rí báyìí àti sọdún ojú ti dá ojú ti dá wáyé o àmọ́ ọpẹ́ tá a ní láti máa dá fún ọlọ́run ọba òun náà nìkan dá wa sí títí dọjọ́ òní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní a wákàtí tá a wà yìí à ń fi wọ́n ṣèdárò ní wákàtí tá a wà ni ẹlòmíì ti lọ àwọn kan lájọ ń wo happy new year lọ́ọ̀kan mm. wàláì nígbà táwọn ń ṣe happy new year wọ́n ti bò wọ́n mọ́ kòtò mm, mm. kí ló tẹ̀ wá ní mọ̀já mọ̀ dúpẹ́ náà ọpẹ́ náà lọ́rọ̀ wá tó sí ẹ jẹ́ kó pé ọ̀pọ̀ ju ìbéèrè wa lọ níwájú ọlọ́run ọba kí n wá fún kinní kan kí n fi ṣe bíi wáàsí fún aláàárọ̀ tòní wáàsí ọ̀nà ní pé ẹ má fà àkókò ṣòfò mọ́ o tó pé ojú ọ̀lẹ làgbàdo tí gbó ìtọ́ba yẹ kẹ́ ẹ ṣe lọ́sàn-án ẹ ẹ mọ́ sọ dalẹ́ ìtọ́ba yẹ kẹ́ ẹ ṣe láàárọ̀ ẹ mọ́ sọ pọ́ dọ̀sán procrastination ló lè bó mọ́ pé ká máa fi nǹkan dọ́là máa fi nǹkan dọ́là ká máa fi nǹkan wọ́lẹ̀ níta ẹ̀ bá fi wọ́lẹ̀ yìí jájó yàn lójú kan náà ni hmm. pé ó sì yẹ kí n ṣe kinní yìí o àmọ́ ngbà tí n ò ṣe ẹ̀ wá rí n báyìí bí àbámọ̀ ò ní gbẹnu wa ní ọdún 2024 mo kí yín ló kọ ìgbìmọ̀ aláṣẹ ti iléeṣẹ́ wa fresh nílùú ìbàdàn pàápàá abẹ́ẹ̀gì àánú tá a wà tá a ti ń bòtà ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà tí ò ní tú láéláé ó tú tì mm. Yínká Ayéfẹ́lẹ́ ìlẹ́ ìlẹ́ ìlẹ́ ẹ bàbá mẹ́ta bàbá méjì tí ń bọ̀ lọ́nà Abọ́ládé yìí ọmọ Sàlámì tí ò ní ṣe nǹkan tí ó bò ó kọ bàbá rẹ̀ jẹ́ o àti ẹlẹ́hàá tá a mú kò lẹ́yìn lọ́dọ̀ ọkọ ẹ̀ <laughs> pẹ̀lú agídí náà ni kò sì sí déyìn ó sì sí àárí ọgbọ́n kẹ̀kẹ́ dá sí o àárí ọgbọ́n kẹ̀kẹ́ dá sí. akeyin kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ọmọ ní gbogbo ibikíbi tí ọwọ́jà ìkànnì fresh one zero five point nine fm tó ń fẹ́ dé fún tòní akeyin pé kẹ́ lówó kẹ́ lọ́lá kẹ́ lọ́rọ̀ èlò ìtòpọ̀ rẹpẹtẹ. ẹ ṣeun bẹ́ẹ̀ tún ṣe darapọ̀ mọ́ wa lórí ìròyìn àjá àbálẹ̀ fún tàárọ̀ ni mo sọ fún wa lánàá pé ṣe bá aṣọ ṣe ọdún twenty twenty three parí ni àtẹ̀mí àtẹ̀yìn tá a sì jọ bẹ̀rẹ̀ ọdún twenty twenty four yìí náà látòjọ pa parí rẹ̀ láyọ̀ àti àlàáfíà ẹ ṣé ẹ kú fẹ́ tẹ ní sí ìkànnì fresh one zero five point nine fm àwa náà ti kó àwọn ìròyìn ọ̀hún dé gẹ́gẹ́ bí ìṣe wa mi ṣe ń gbóná yọrùkú lálálá nítorí bá méjì kọ́ àmọ́ gbé sétí gbọ́ yín náà ní kétí yín ó mọ̀ bá àdí sí bó ṣe ń lọ ń gbòòrò ayé toró ṣe kókó ṣe pàtàkì o kéèyàn ó mọ bí nǹkan ṣe ń lọ lágbègbè rẹ̀ àwọn kókó kòkó kókó tó wá kọ́kọ́ fi ojú hàn dé láwọn ojú ọ̀gbagadè ìwé ìròyìn tó bá wòde fún tàárọ̀ òní òun náà lákọ̀ọ́kọ́ gbèsè tí gbọ̀nyìn àṣẹ wọn ní kókòkó kí kókó kó àwọn ọmọ padà lọ papọ̀jù kọ́ mọ̀ lọ di kókó Ramat Kájọlá Ọ̀làǹrẹ̀wájú ń lo ọkọ mi. inú mi dùn nígbà tí mo rí i pé Tinubu ó gbé owó epo bẹtiró sókè hmm. ta ló sọ bẹ́ẹ̀ ta ń lè sọ bẹ́ẹ̀ ta ń láyà láti sọ̀rọ̀ ẹ̀ bí ó ṣe Buhari Buhari ló wí o ó sì ní tọ́ bá dé pé inú òun dùn dẹ́yìn pé ah oyin owó epo sókè kí ló adé tí ààrẹ àná fi sọ bẹ́ẹ̀ á kà fún yín láàárọ̀ tòní yóò sì sọ̀pá sí ráìsì yín èmi mo sọ bẹ́ẹ̀. òkè lórí ọ̀rọ̀ tí ààrẹ bọ́lá ahmed tinubu bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ nínú ọ̀rọ̀ ìkíni kú ọdún tuntun rẹ̀ fún àwọn ọmọ ilẹ̀ yìí ẹgbẹ́ òṣèlú alábùradà people's democratic party pdp ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ju ìkó ọ̀rọ̀ lu ààrẹ àti ẹgbẹ́ òṣèlú APC pé kí ló dé ìrọ́sí àwa fọyín lórí báyìí ẹ̀ mọ̀júrọ̀ lọ ni kẹsà mọ tan àwọn èèyàn ó ti jàrá báyìí mhm. ẹgbẹ́ NLC àti TUC náà ni ẹ wò ó ìjọba Bọ́lá Ahmed Tinubu ó ti sú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ẹ̀kan máa fi ẹnu yaran sóbẹ̀ fún wọn lásán á ṣe á ṣe nìkan làwọn ọmọ orílẹ̀-èdè yìí ń gbọ́ o wọn ò rína rí kókó àwọn nǹkan tẹ̀ ń ṣe wọn ni ẹgbẹ́ APC náà wá fi ọ̀rọ̀ yẹn ṣe ìsọ̀rọ̀ nígbèsè ìsúnkù sí oní ìgbésẹ̀ gangan àwọn náà bẹ̀rẹ̀ sí ní dá ọ̀rọ̀ padà wọ́n ṣègbè lẹ́yìn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí ṣe ṣèkìlọ̀ fúnjọba àpapọ̀ pé wo ó ti sú wa o àwọn lẹ́yìn òní padà wàá mọ́ mú wá sí ìmúṣẹ àfẹ́ mọ́ àmọ́ ẹgbẹ́ òṣèlú APC ò dúró lọ́dọ̀ ẹgbẹ́ òṣèlú lọ́dọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nìkan bó ṣe ju òkú ọ̀rọ̀ lu ẹgbẹ́ òṣèlú PDP òun ló jù lu ẹgbẹ́ òṣèlú Labour tó sì rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ jẹ́ kọ̀ pàkọ́ sí i àwọn ọ̀rọ̀ tí ń jáde látẹnu àwọn olóṣèlú alátakò ẹ kọ̀ pàkọ́ sí i kìí sọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ mọ̀ gbọ́. ìròyìn ajá balẹ̀ ti di òkòtò ńpòrò nílùú gbẹ̀dú ti ń kọ́ àníjó ni ń kọ́ àlórin. yẹ́sìkẹ́ bó ti sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ ń tọ́ sọ̀rọ̀ kù bẹ́ẹ̀ náà ni mo kọ́ èdè mẹ́ta ń bẹ̀ hàn hmm. èdè mẹ́tẹ̀ẹ̀ta hàn ẹ̀yin èèyàn wa á fi kí n kú ọdún ni ngbà bá fẹ́ parí ètò yìí ń sì ojú òpó sílẹ̀ ẹ bá ń sọ tọ́yàtọ̀ nú èdè mẹ́tẹ̀ẹ̀ta tó jáde látẹnu màmá màmí tá a jọ ń ka ìròyìn yìí gàràbà wíńsí bàràkú èwo ló yàtọ̀ nù mẹ́tẹ̀ẹ̀ta bá a bá ti parí ètò ń sì ojú òkú àwọn tí ń sì fún ní ẹ̀bùn kan kàǹkà tani jaraba wíńsí baraku mẹ́tẹ̀ẹ̀ta wọn o <laughs> wọ́n ní ẹ mọ̀ tí mo ṣe jàgínníyòdò kankan o látàrí wípé wọ́n ti tún àwọn ẹbu ìfọpo ṣe lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n sì ń tún yòókù ṣe lọ́díẹ̀díẹ̀ báyìí bẹ́ẹ̀ bá ń fò sókè kọ́mọ̀dé pé wá pé lójú yín ọ̀dà hmm. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ló sọ fọ́mọ nàìjíríà bẹ́ẹ̀ bí wọ́n ṣe mú ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo bẹntiró epo rọ̀bì ń ò jẹ́mi ó lọ ságbọ́nrin iná mọ̀nàmọ́ná iná ọba tí ń ṣe mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè wa nàìjíríà tó jẹ́ pé ìdákúrekú o náà sì níná ọba ọ̀hún lásìkò tá a wà yìí o wọ́n ní ṣùgbọ́n bí ó ti wulẹ̀ rí orí bẹ́ẹ̀ náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní tún tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ pé sẹ́ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó ìrànwọ́ orí iná iná ọba nílẹ̀ yìí èyí o ìjọba tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ páwọn ó gbé ìgbésẹ̀ akẹ̀kan lórí rẹ̀ látàrí rìgbòrìyẹ̀ títún mi àtúngbéyẹ̀wò lórí ọ̀rọ̀ owó ná táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó tún máa san. ọ̀kẹ́ láti ìpínlẹ̀ èkìtì gómìnà wọn níbẹ̀ Bíọ́dún Oyèbánjí ti sọ̀rọ̀ wípé gbogbo ọgbọ́n àti idán ìtú gbogbo ẹ̀ là ń pa ọ́ láti rí wípé ọ̀rọ̀ lórí gbogbo nǹkan ti gbẹ́nu sókè yìí kò ta àwọn èèyàn nítakùtà bí àgbọ́n ní ìpínlẹ̀ tòǹtòǹ ti ń ṣe gómìnà ó ní à ń patú à ń pìdán gbogbo nǹkan là ń dá àrà pé kí àwọn èèyàn káró lè bá a tù wọ́n jápajápajàpá ń báwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ṣe ń digbá di agbọn wọn kúrò ní orílẹ̀-èdè yìí tí wọ́n sì ń gba ilẹ̀ òkèrè lọ ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì UK ó ní àwọn tún ti sọ ọ̀rọ̀ kan bóde o kò sì tabá orílẹ̀-èdè míì bí kì í ṣe orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n lẹ́yìn tẹ́ ẹ jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ wá fìmọ̀ kún ìmọ̀ sí ní orílẹ̀-èdè àwọn àtàwọn míì ó tó gẹ́ o olórin tí ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì ń kọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé bọ́ọ̀ bá ti ń dábọ̀ má mú alátìlẹyìn kankan dání mọ́ ìwọ nìkan ṣó báyìí òun ni kó mọ̀ dá wá ṣe ìrìn àjò rẹ ètí ń pè independent wọn ni bóun bá ti ń lọ yóò wáá fa ọ̀sọ́mọgbè kan náà lọ́wọ́ lẹ́yìn hmm. wọn ni ò sáàyè yàn mọ́. alright ògúnnégbòǹgbò ọmọ bíbí ilẹ̀ ìbàdàn kan ti sọ̀rọ̀ jáde báyìí tàṣẹ tàṣẹ ni ọ̀ wípé kò jẹ́ ń gbádùn kò jẹ́ ń sinmi lóbi wọ́n gbọ̀rẹ́ fún ọ ìgbín tẹnumọ́gi ogun láàfin ọ̀rọ̀ ìdásílẹ̀ ìpínlẹ̀ ìbàdàn láàfin ṣe o kò ní sú abẹ́ẹ̀ ni kò ní rẹ̀ wá Gàfárù Ọ̀jẹ̀tọ́lá ló sọ̀rọ̀ náà jáde nínú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ làkà mọ́. ó dá lójú ọ̀gbàgede ìwé ìròyìn Vanguard tó jáde fún tàárọ̀ òní wọ́n ṣàlàyé ọ̀rọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti buwọ́lù kàṣàgbà àbá ètò ìṣúná ti ọdún 2024 oní tírílíọ̀nù méjìdínlọ́gbọ̀n lé ọ̀wọ́ méje náírà ń buwọ́lù o bó tiẹ̀ jẹ́ wípé àlékún òun ló dé bá owó tí wọ́n piya mọ́ fún ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí ṣùgbọ́n wọn ò wo bẹ́ẹ̀ má wò ó òun ni ààrẹ bọ́lá tinubu fìyẹn ṣe ó sì buwọ́lù àbá ètò ìṣúná ọdún 2024 láti dòfin. alright kó tó di pé a wà á lọ sí ẹ̀ka ìpolówó ọjà àwòrán kan rèé tó sọ̀rọ̀ pàtàkì fún wa nípa nàìjíríà wọ́n ya àwòrán kan bàbá ń pa agbádá mọ́ra báyìí ni hmm. wọ́n ní àmì kẹ́ńtàgbà ó ní àhá kò sí ní tó tóbi jù tí wọn ò sá lè jí gbé lórílẹ̀‐èdè nàìjíríà bá ọ bá gbọ́ wọn ti jí èlé gbé bó o gbọ́ wọn ti jí gbé wọn ni wọ́n ń jí owó gbé wọ́n ń jí ọkọ̀ ojú omi wọ́n ń jí àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọ́n ń jíbò wọ́n ń jí èèyàn owó di pẹpẹ wọ́n ń jí e wọ́n tún jí bàálù gbé kí ni wọn ò lè jí gbé wọ́n tún ń jí epo wa tá àti ìfọ̀ kúrúdò ọ̀yẹ̀lì wọ́n ni wọ́n ń jí gbé bàbá ìwà ni tó ọlọ́run ọmọ ìdánwò rẹ̀ kọ́mọ̀ jẹ́ péjọ́ kan láàkànjí lójijì ń dàjí ni wọ́n ní wọ́n mọ̀ ti jí nàìjíríà gbé kamari kamari kamari paul wi ẹja lọ sẹ́ka polówó ọjà. ajá balẹ̀. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀. pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde. super day zero tó ń da agbára padà ságọ̀ ara. ní kété alpha ìyẹn kún fún èròjà aṣaralóore. ságọ̀ ara wa nílò ní gbogbo gbà. kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lo ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀ òwúrọ̀ ọjọ́ àjíǹde tá a. ọdún mẹ́wàá tẹ́ ẹ ti fi wá sílẹ̀ lọ nígbà tẹ́ ẹ wà láyé ẹ̀yin ni bàbá ìjọ ti St Thomas Anglican Church Abigi Ìjẹ̀bú Waterside Ogun State bákan náà nígbà ayé yín ẹ̀yin lẹ́jẹ́ jagùnà fún gbogbo Abigi Kingdom late Chief Isaac Fọlọ́runṣọ́ Òkèowó bàbá wa bàbá bàbá wa jáde láyé ní ọjọ́ kejì oṣù kínní ọdún twenty fourteen. lówùrọ̀ àjíǹde. ọ̀gá ògo ìlàjò ní ọ̀run ìsìn ìrántí fún bàbá wa yóò wáyé lọ́jọ́ kejì oṣù kínní ọdún 2024 nílé ìjọsìn St. John's Anglican Church Mọ̀lété Ìbàdàn ní dédé aago mẹ́jọ àárọ̀ ìyàwó àwọn ọmọ àti ọmọ ọmọ ni wọ́n ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn bàbá onínúure Olúṣeyẹ Olúbùkọ́lá Olúsọjí Olúpọ̀sí Olúkọ̀yà àti Olúyínká. ojúmọ́ irọ́ ni o ojúmọ́ irọ́ ni o ojúmọ́ ìró ni o eh, eh. ojúmọ́ ìró ni o ìyàwó yín olúfúnmilọ́lá òkè owó kò lè gbàgbé yín gẹ́gẹ́ bí ojúlówó ọkọ àti bàbá ọmọ tó ṣe é múyangàn late chief isaac fọlọ́runṣọ́ òkè owó ọmọ abígi kókó ojoojúmọ̀rọ̀ ọmọ ìtatífolú àrígẹ̀ ẹ máa sùn láyà olùgbàlà níbi tí kò ní sẹ́kún mọ́ olùkéde olùṣeyẹ òkè owó fún gbogbo ọmọ. a ò padà létí odò. do di da na. ilé ìwà yìí. bọ̀dá àdìsá ẹ dákun ẹ jẹrin ni. ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. of course. ẹ of course lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣe ohun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ bẹ́ẹ̀yàn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ra lẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate three hundred thousand naira pé ni wọ́n ta plọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n lòun nípìn bẹ́ẹ̀ o. wàláì mo fọ ẹ dẹ́kun ẹ fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ọ̀yá pé design brick sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún ọ látọwọ́ design bricks ẹtú yáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o ó dórí òkè àfínà mountain of fire. ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú ìbàdàn. nínú ìrìn àjò aládọ́run ọjọ́. ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwọn àtàdó ajagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfínà wà báyìí báyìí. oúnjẹ ń wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀. bẹ́ẹ̀ ni àdúrà ti dánilẹ́kọ̀ọ́. ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ sàmì àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀. bákan náà níṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ charity ògbẹ́yìn. ẹ máa bọ̀ wá pàdé ọlọ́run àlàyé nípasẹ̀ bàbá àti màmá olúborí nínú ìrìn àjò tí ó kọ́mọ fún ìyípadà sí rere. omi ìy ìyanu àfihàn wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sìn àtọ́gùn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọlọ́run aláyè ló ń darapọ̀ mọ́ wa ó ń lọ lọ́wọ́ báyìí o láti oṣù december january february tó fi wọ march oṣù kẹta ọdún tuntun for unforgettable months of miraculous transformation of life lélẹ́yìí o ẹ pé zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́ wọ́n láyé tẹ́sìn ò jẹ́ bírò ìdí ò bá kánjú yóò jẹ gbogbo ayé kẹ́sìn ó jayé kírò ìdí ẹṣin ó jẹ tiẹ̀ kò léèwọ̀ pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágbo ara tí mẹ́mí tọ́jọ́ ayé ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n ń pe búrẹ́dì ní nǹkan panu iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ kalẹ̀ nígboro Ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀ mọ́ búrẹ́dì bakery ló ń jẹ́ ẹ kú àmójúbà oríire gbogbo ẹ̀yin ará challenge fẹ́lẹ̀lẹ̀ academy olúwají olómi muslim ilé tuntun ayégún olóńdé àti gbogbo agbègbè àmọ́nà tó kù ní AK ọmọ ọmọláyọ̀ bakery onírúurú èròjà aṣaralóore làwọn fi pèlò búrẹ́dì wọn búrẹ́dì wọn kì í gan kì í kan kì í rún bẹ́ẹ̀ ni kì í gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kì í jóná a sì máa jiná dénú bólú jọ́ mẹ́ta tí kọ́ ní rọ́ bọ́lọ́sìnkì ti ń rọ́ ti kọ́ níwájú ọkọ ẹ̀ àyíká tó lálàáfíà ni wọ́n kalẹ̀ sí nọmba fin kò tí ẹ̀ gba bus stop àdójúkọ new petrocam gas station olójúoró road ayégun olómi ìbàdàn telephone zero eight one one two one six four one one one zero eight one one two one six four one one one aka ọmọláyọ̀ bakery ẹ̀ẹ́dìkọ́tà fún gbogbo ọ̀rẹ́ àwọ̀. sẹ́nitọ́ akíntúndé ló ní kí gbogbo yóò. wọ́n sì kí gbogbo yìí lọ́kọ́. sẹ́nitọ́ yìlíùs ló ń kí wa fún tọdún o. ọdún yìí àyàbọ̀. àkú ọdún àkú ìyèdún ayò òun ìgbéga ni fún gbogbo wa lọ́dún twenty twenty four èyí gan lọ̀rọ̀ látẹnu dr sẹ́nitọ̀ yunus abiodun akitunde aṣòfin tó ń ṣojú wa ní ọ̀yọ́ central sẹ́nitọ̀ yunus ní késekése lẹ́rí lórí àwọn ohun ètò ìdàgbàsókè tó ti gbèsè láàrin oṣù mẹ́fà ìpèsè mọ́sìnì ìránṣọ tuntun òun ẹ̀bùn owó fáwọn two hundred and thirty tailors fertilizer lọ́pọ̀ yanturu fáwọn àgbẹ̀ títúnṣe òun kíkọ́ yàrá ìkàwé tó fi mọ́ ict center mọ́kànlélógún ṣíṣe àbá àbádòfin tó dènà àfikún owó náà pabambari rẹ̀ ní ṣíṣe okòfà gbígbé òpópónà seventeen kilometre ti ayégún ọ̀lẹ́yọ̀ wo àbí ètò ìṣúná ọdún twenty twenty four tí ó bẹ̀rẹ̀ láìpẹ́ tẹ̀nẹ́tẹ̀nẹ́ Yunus ní sọ́la tó ń bọ̀ àtàwọn ètò míì sẹ́nitọ̀ Yunus Abiodun Akitunde ni ẹ̀yin èèyàn wa ní Ọ̀yọ́ Central àti ìran ni ọjà ọjà gbọ́dọ̀ ràn mí lé ẹ̀kú ọdún ọ̀rọ̀ iléeṣẹ́ alálàájì ó ti dà àkàrà yá òjò ká sẹ́nu ká dákẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò mọ̀ ń pa aṣẹ́ yìí lóníkálukú tẹsẹ̀ bọ́ àmọ́ fúnra ara ọlọ́run ní máa ń ran àwọn èèyàn tó bá fẹ́ rán níṣẹ́ mò ń sọ fún ẹ nípa iléeṣẹ́ asamad hajj and umrah services limited níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń bá ní tí wọ́n fẹ́ pàdé lórí ọ̀rọ̀ mọ́kà ń lílọ wọn ó kì jimá ní mọ́kà ìyẹn dá wa lójú lẹ́yìn eléyìí oúnjẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ fún gbogbo àwọn alálàájì á fi wọ́n sí ilé tó súnmọ́ haram ní pẹ́kípẹ́kí gbogbo sìyára tó yẹ ká ṣe láàjọ débẹ̀ tá a ṣàdúrà àdúrà tá a dẹ̀ bẹ́ lọ́hùn. nínú iṣẹ́ mẹ́ka lọ́dọ̀ tiwa kò sí wàhálà kankan asamad hajj and umrah services limited olú iléeṣẹ́ wọn ó ń bẹ ní salius plaza block c suite c three opposite adelabu shopping complex oríta challenge ìbàdàn ẹ lè máa pè wọ́n sórí aago wọ̀nyí zero eight zero three three zero five nine three zero nine tàbí zero eight one two zero eight zero three one five six asamad hajj and umrah services ọlọ́run ló yàn wọ́n na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit dey dey Oh, Come check us out now. Academy Suit dey Ososami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch at Belkuta for Ogun State. Taliwaya na 08092930000. Academy Suit. Oga at the top. Ajá balẹ̀. yes ìròyìn ajá balẹ̀ rèé torí pé ọdún tuntun la wà no time to waste àfẹ́ fi àsìkò ṣòfò bíi ti òkè ọmọ yes àfẹ́ fàsìkò ṣòfò ó ń kàkọ́ àjọ wà níbẹ̀ náà ni gbogbo ẹ̀yin èèyàn pátápátá tẹ̀ ń gbọ́ wa nínú ilé níbikíbi tẹ́ ẹ bá wà ẹ wá nǹkan fìdílé o tọrẹ tí mo pé ajá àbálẹ̀ eléyìí kò lẹ́jà ń bá kàn nù títí ayé àkànlẹ́mọ̀ bá nídìí ẹ̀ mm. gbogbo ohun tẹ́ ẹ bá sọ tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá bọ̀ tẹ́ ẹ ní kíni ẹ bá bọ̀ tẹ́ ẹ bá ní ẹja ni kò bọ́ sí inú ọ̀rọ̀ tí wọ́n mọ̀ bọ́ sí ni ó sì ń bọ́ sí tipẹ́tipẹ́ àìní bọ́ sí mọ́ ọlọ́run ní fi kún fún Fresh FM yes Buhari sọ̀rọ̀ jáde nínú ìwé ìròyìn láyàjọ ọjọ́ ọdún tuntun ọdún ọjọ́ kìíní oṣù kìíní nínú ọdún tuntun ààrẹ àná tó dìde lórí àga tí Tinubu tó bọ́ síbẹ̀ ọmọ ti sọ̀rọ̀ jáde ààrẹ àná Muhammadu Buhari ó ní ṣe nínú òun dùn jọjọ nígbà tóun gbọ́ pé Bọ́lá Tinubu ó gorí oyè tàì gorí oyè ọkàn gbowó epo bẹtiró sókè ní fíàm ó nínú òun mọ̀ dùn jọjọ wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ ló ń gbìyànjú láti gbé nígbà tóun tẹ̀ ń bẹ lórí oyè ó lóun ní kó gbé kò ṣeé gbé oyè tí kẹ́fọ́ ni ó ní àfi bí Tinubu ṣe débẹ̀ lọ́fàáyọ̀ fòrò lọ́gbẹ̀gbẹ́ yọyọ ńkọ́nà sọmọ Nàìjíríà ó ní ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọ̀mọ̀ pé inú tó ń dùn ó ní ṣùgbọ́n ìdí tó inú tó ń fi dùn ọmọ ní tọ́ dé ẹ kémi ọ sọ fún yín o ní a bá ààrẹ ní bá ń dálẹ̀ ní ń sìn ní ń sìn ní ń sìn ó ní sẹ́ẹ̀rí bí wọ́n ṣe yọ owó fuel subsidy tí wọ́n yọ kó gàrà báyìí ó nínú òun dùn pé àlejò akíkú àkàtà ni wọ́n mọ wá ní ilé òun ò jẹ́ kó o sinmi òun ti kú olóróyè àì wá sí Daura ni mo wá sí Daura ni mo wá Daura pé kí n wá sinmi lẹ́yìn ìgbà tí mo ti sin Nàìjíríà ó ní wọ́n àlejò ni ó jí mi láàárọ̀ bí mo fẹ́ sùn lálẹ́ wọn ò ní jẹ́ kí n sùn ó ní kẹ̀tíkẹ̀tí lálejò wọn ló ní yes nígbà tí wọ́n ti fowó kó epo yìí nígbà àwọn ọ̀bá rówó tí wọ́n èrò po mọ́ wọ́n fìdí mọ́ inú ilé wọn ó ní ṣùgbọ́n kò wá rí bẹ́ẹ̀ o ó ní ẹ̀wọ́ ọ̀jọ́ mi lójú àṣé wọ́n tún lọ dáwó pamọ́ ni wọ́n wá dá pamọ́ dá pamọ́ dá pamọ́ ó lẹ́ bọ́dún ti ṣe rẹ̀ lórí tí wọ́n tún sí gàngàn níbo náà kí ni ìtìrẹ́ owó epo rẹ̀ la àwọn ń dá àjọ ni láti wá kì í òun rò pé yíyọ tí wọ́n yọ owó ìrànwọ́ tí ewo petro tó ti gbẹnu sókè wọn ò ní lè wá mọ dànù láàmú láti wá mọ kíhun lákìfẹ́ kú àkíkú dórógbó nínú ilé ó ní síbẹ̀ wọn mọ̀ tó wá kí mi làtọ́ ń bá sọ̀ ní abá bú sẹ́rìn gbàgàdà tó wọn láàrò pé tiẹ̀ fi nàìjíríà ṣe yẹ pé wọ́n fowó kó epo orí ti ń ta ọní rárá o wọn náà ti mọ akínmi mo rò pé wọn ò ní rówó epo ni o wọ́n sì tún pàpàrọ̀ owó epo ní mi ò fi sẹ́yìn lọ́wọ́ nù <laughs> nínú ajá àbálẹ̀ tòní. ó yẹ bọ̀bọ̀ lójú ìwé kejì ìwé ìròyìn the punch tó jáde fún tàárọ̀ ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà NLC àti ẹgbẹ́ àwọn olùdókòwò nílẹ̀ yìí TUC ni a ti bẹ̀rẹ̀ sí ní fọ èsì ọ̀rọ̀ padà fún ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ nínú ọ̀rọ̀ ìkíni kú oríire ti ọdún tuntun rẹ̀ sí àwọn ọmọ ilẹ̀ yìí níbi tí ààrẹ ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé lóòótọ́ àti lódodo bí òun ò bá ní parọ́ tóun ò sì ní ṣèké òun mọ bí ara ṣe ni àwọn ọmọ ilẹ̀ yìí lásìkò tá a wáyé tí orí sì ṣe bẹ́ẹ̀ ti ń ta wọn pàápàá jùlọ bí àwọn ọmọ orílẹ̀-èdè kan tó ṣe wá ń béèrè pé ẹ ṣé báyìí ni yóò máa rí lọ ààrẹ ní bẹ́ẹ̀ kọ́ ni yóò máa rí lọ o kò lè mọ rí báyìí lọ ṣùgbọ́n ó ṣe kókó ṣe pàtàkì káwọn ó gbé àwọn ìgbésẹ̀ kan léyìí tí yóò dóòlà orílẹ̀-èdè nàìjíríà kúrò lọ́wọ́ ìṣòro tí ń kojú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lásìkò tá a wà yìí wọ́n ní ọ̀kan gbòógì lára àwọn ìgbésẹ̀ tí ń nílé lára ṣùgbọ́n tó ṣe kókó ṣe pàtàkì tó yẹ káwọn gbé ọ̀hún ó ní bí wọ́n ti ṣe yọ owó ìrànwọ́ orí epo bẹntiró léyìí tó ti ń gba tó ti jẹ́ bí àgbàná fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà fún àìmọye ọdún wọ́n ní ṣùgbọ́n ààrẹ tinubu olókè pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé kí wọ́n ní sùúrù kí wọ́n sì fi ọkàn wọn balẹ̀ nítorí pé ààtò táwọn gbé dání ìrètí ọ̀t tuntun ìrètí ọ̀tun ni tí gbogbo nǹkan dáadáa ó sì padà mọ́ sun orílẹ̀-èdè nàìjíríà bọ̀ látàrí bí wọ́n ti ṣe ní ààrẹ tún jẹ́jẹ́ láti ṣe àmúlò gbígbé owó oṣù tó òṣìṣẹ́ tó kéré jùlọ káwọn ò tún gbé lẹ́nu sókè sí i fún àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ṣùgbọ́n o ẹgbẹ́ NLC àti TUC ó ní àwọn ti wá fèsì ọ̀rọ̀ pé ẹ wò ó ti sú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lákàntí mọ́ gbọ́ pé ẹ̀ ń jẹ́jẹ́ ẹ̀ ń jẹ́jẹ́ ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀jí ọ̀hún ẹ̀kọ́ láti mú wọn ṣẹ wọ́n ní kèwà ṣẹgbẹ́ NLC àti TUC nìkan ni ó sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò àwọn náà bu ẹnu àtẹ́lu àwọn ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Tinubu tó sọ tòun tẹgbẹ́ òṣèlú APC gan pé kí ló dé irọ́ ti jàràbà yín kẹkàn sáàmọ́ parọ́ kẹ múlẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ti di bárakú mọ́ yín la ẹni tóun jẹ́ adarí ìlúkoro fún ẹgbẹ́ òṣèlú APC Bala Ibrahim nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn Punch lánàá òde yìí ló ṣàpèjúwe àwọn ọ̀rọ̀ tó nítorí pé kò sí ọ̀rọ̀ kan tó ṣe gbòógì nínú ọ̀rọ̀ èyí tẹ́ ẹ sọ jáde láti máa fi tako gbogbo nǹkan tí ààrẹ Tinubu tó sọ sẹ́yìn èyí tí ẹ̀ rí nǹkan rẹ̀ sọ nínú ìṣèjọba tí bá ń lọ lóde ni àfi kẹ́ ẹ sáà mọ́ sáà tàbùkù rẹ̀ wọ́n ní táwọn ń sọkàn ní táwọn ń wí ni wípé ẹ mọ́kàn jẹ́ ẹni tí máa fi ẹnu yaran sọ́bẹ̀ lásán ẹ rí i dájú pé gbogbo àwọn ẹ̀jẹ́ tẹ̀ ń jẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ mú wọn wá sí ìmúṣẹ ní tá ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nù nínú ìròyìn etí ìbájọmọ́ jàgínníyòdò àmọ́ tí wọ́n sọ wípé ẹyọ ọmọ níwọ̀n ẹyọ ọmọ níwọ̀n èyí tí wọ́n sọ fọ́mọ nàìjíríà látàrí ilé ẹbú ìfọpo ti orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sọ pé ó fẹ́ gbéra sọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìyún ẹbú ìfọpo èyí tí ń ní Port Harcourt pẹ̀lú ti Dangote wọ́n ní ẹ mọ́ ti mọ fòfáyọ̀ rẹpẹtẹ ọ̀ torí pé àwọn nǹkan kankan ń bẹ nǹkan kan tó kù tó yẹ kí wọ́n ó ṣe bí bẹ́ẹ̀ kọ́ owó epo ò lè tí ì mọ wálẹ̀ ní o àwọn tí wọ́n jẹ́ àkọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ìpèsè epo àti afẹ́fẹ́ gáàsì lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti sọ wípé wọ́n ń láti yọ àwọn nǹkan kan kúrò tàbí kí wọ́n gbé àwọn ìgbésẹ̀ kan kó tó di pé ọmọ nàìjíríà yọ́ọ́ máa la pé àti ní ẹ̀bù ìfọpo tó ti ń ṣiṣẹ́ lórílẹ̀‐èdè yìí àti pé dangote náà ó ti ń pèsè epo nígbà tí ó mọ sọ̀rọ̀ ọ̀kan nínú àwọn èèyàn náà ni ló ṣe àlàyé gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ nígbà tí orísun ìròyìn orílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n jọ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀wọ̀ ní Àbújá News Agency of Nigeria ni wọ́n jọ ń sọ̀rọ̀ ní Àbújá gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní àwọn bìkánbẹ tí wọ́n ń fi owó bọ́ bùkátà rẹ̀ kó tó di pé epo ó di epo tó yẹ kí àwọn èèyàn kẹjẹ ká kọbi ara sí wọ́n ní owó tí wọ́n máa gbé tí wọ́n máa gbé láti bìkan àti owó tí wọ́n ń san láwọn pọ́ọ̀tì káàkiri ẹ wò ó àwọn nǹkan wọ̀nyí tí wọn ò bá já kúrò pátápátá tàbí kí wọ́n fi owó díẹ̀ tún kún tí wọ́n fi ń gbọ́ bùkátà rẹ̀ kò sọgbọ́n o owó epo ò lè wálẹ̀ dàbí alára ẹni tí ó ń sọ̀rọ̀ yìí ó náà ni ẹni tí ṣe mínísítà ìkejì fún ọ̀rọ̀ ìpèsè epo bẹtiró sẹ́nitọ̀ ẹnikẹ́ni lòpòbírí ó ní nàìjíríà ẹ sùúrù náà o wípé ìjọba àpapọ̀ tó kéde ní december twenty one wípé àwọn iṣẹ́ kan ti parí ní ẹ̀bù òfọpo àtìmẹ̀ ní port harcourt pé nítòótọ́ ni o kódà tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó gbéra sọ wọ́n ní kò sí ni kí arọ́mọdé ọmọ nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní igun méjì ni wọ́n ti máa tún epo wa fọ̀ tó yẹ pé méjèèjì tí wọ́n bá ṣe àpapọ̀ epo tí wọ́n máa fọ̀ lóòjọ́ yóò jẹ́ two hundred and ten thousand barrels per day nígbà tí ẹni tí ṣe ọ̀jọ̀gbọ́n kan nírí ìpèsè nǹkan àlùmọ́ọ́nì inú ilẹ̀ àti ohun àmúṣagbára nílé ẹ̀kọ́ ga yunifásitì ti Àbújá Ọ̀làǹwájú Aládé ìtàn ó ní bí wọ́n bá ti yọ àwọn owó míì tí wọ́n fi ń gbọ́ bùkátà kínní láti lọ gbé láti bìkan lọ bìkan àti owó tí wọ́n ń san ní ibùdó ní ibi ojú omi yìí ó ní gbogbo àwọn nǹkan yìí díẹ̀díẹ̀ díẹ̀ iná ni yóò gbọ̀n àwọn owó tí ń jẹ́ kéèpọ̀ wọn yóò gbọ̀n kúrò níbẹ̀ bẹ́ẹ̀ bá ti rí i pé yòówá kúrò níbẹ̀ nàìjíríà lè á ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ̀ wá yọ̀ báyìí ó ní jùmọ̀ lóhùn ní bóun ṣe wà lọ́lọ́ tóun sọ̀rọ̀ yìí ó náà tí ì mọ̀ bí owó epo sì wá wálẹ̀ gàrà lójijì gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà bẹ́ẹ̀ ṣe ń kọ́kàn sókè pé yes dàkíní odò ó ní dàkíní kankan ò tí ì yòdò báyìí ẹ̀jẹ̀ wọn ó ṣe àwọn kankan kan tọ́ba tọ́ kó tó di pé àmọ̀ fòfáyọ̀. ó dẹ̀ mọ̀ bọ̀ lójú ìwé ogún ìwé ìròyìn the punch tó jáde fún tòní níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lánàá òde yìí ló ti kéde ọ̀rọ̀ gbangba gbangba wípé lóòótọ́ àti lódodo ó ní iṣẹ́ ń lọ lọ́wọ́ láti ṣe àtúngbéyẹ̀wò lórí owó iná ọba táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó tó mọ̀ san wọ́n ní ṣùgbọ́n o àwọn ò ní yọ owó ìrànwọ́ orí e, iná ọba kúrò lásìkò tá a wà yìí pàápàá jùlọ nítorí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọn ò rí ọwọ́ ọrí tó bẹ́ẹ̀ gẹ́ wọ́n kéde ọ̀rọ̀ ọ̀hún lásìkò tí ó ń ṣàlàyé ọ̀rọ̀ látẹnu mínísítà tí mójútó ọ̀rọ̀ ohun àmúṣagbára nílẹ̀ yìí olóyè adébáyọ̀ adélábù lẹ́ni tó kéde ọ̀rọ̀ ọ̀hún nínú àtẹ̀jáde èyí tó bòde látọ̀dọ̀ iléeṣẹ́ ìjọba tí ń ṣojú fún nílùú àbújá wọn ló ṣàlàyé ọ̀rọ̀ ìpè lóòótọ́ àti lódodo ni àtúngbéyẹ̀wò ń wáyé lórí owó iná ọba táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó mọ̀ ìmúnáwá àti ẹ̀ka ẹ̀ka eléyìí ti ń pinna gangan fúnra lára wọn kó ní kálukú wọn ó dá dúró kó lè bá àdí wípé ẹ̀ka iná ọba lórílẹ̀‐èdè nàìjíríà àyípadà ọ̀tun yóò tún ṣe bẹ́ẹ̀ yóò dé bá wọn ní bẹ́ẹ̀ ò bá sì gbàgbé ẹ̀rọ rántí ìròyìn ẹlẹ́jẹ̀ kan eléyìí ti ń jà rìnrìn pé bó bá di ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024 òun ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní fi owó kún owó iná táwọn ọmọ ilẹ̀ yóò mọ̀ o wọ́n ní kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ àṣà tí ò ni ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀kọ́ etí ọ̀gbẹ́n sí o àwọn ò tí ì rí àṣẹ kankan gbà látọ̀dọ̀ ìjọba tàbí látọ̀dọ̀ àṣẹ àjọ eléyìí tí mójútó ọ̀rọ̀ iná ọba lórílẹ̀‐èdè wa nàìjíríà láti fi owó kún owó iná tí àwọn ọmọ orílẹ̀‐èdè yìí ń san wọ́n ní gbogbo ohun tí ń bẹ lọ́kàn ìjọba àpapọ̀ lásìkò tá a wà yé látọ̀dọ̀ iléeṣẹ́ ìjọba tí mójútó ọ̀rọ̀ ohun àmúṣagbára òun ni láti rí i dájú wípé iná ọba òun náà ni òdi kò mọ dákúrekú kó mọ fòníkú fọ̀làǹdélẹ̀ àwọn ń ṣiṣẹ́ gidi gan ni o láti rí i dájú wípé iná ọba orílẹ̀-èdè nàìjíríà òun náà dúró re wọ́n ní bó tiẹ̀ jẹ́ jẹ́ wípé lóòótọ́ àti lódodo láàrin bíi oṣù mẹ́fà mẹ́fà òun ni wọ́n máa ń ṣe àtúgbéyẹ̀wò owó tí àwọn èèyàn ń san lórí owó iná tí wọ́n bá ń lò wọ́n ní kò sí nǹkan tó sì fa o bí kì í ṣe bí ètò ọrọ̀ ajé bó bá ṣe rí lásìkò yẹn àbí bí owó ọjà bó bá ṣe gbé ẹnu sókè àbí afẹ́fẹ́ gáàsì táwọn ń lò láti fi máa pinná bí ó bá ṣe rí àbáwọn nǹkan míì táwọn fi ń mójútó ọ̀rọ̀ iná ọba òní máa ń fà táwọn fi máa ń ṣàtúngbéyẹ̀wò owó ná táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti máa ń san wọ́n ní ṣùgbọ́n ẹ fi ọkàn balẹ̀ o kò tí sí ààyè báyìí láti fi owó kún owó owó iná táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń san bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìjọba àpapọ̀ ń tẹnpẹlẹ mọ́ pé òun ò ní yọ owó ìrànwọ́ lórí iná mọ̀nàmọ́ná nítorí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ò rọ̀wọ́ ọ̀rí tó bẹ́ẹ̀ gẹ́. àjà balẹ̀. àjà balẹ̀. tó lálẹ́ o. gbogbo ẹ̀yà rẹ̀ dá. pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pi care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ. àti ìpènijà. nípa ojú. láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. tí ó wá sópin. ní ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún tí a wà yìí. third november twenty twenty three. fún ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́. ọ̀fẹ́ tún ní àyẹ̀wò. fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò. àti ìtọ́jú ojú yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa àǹfààní ń láti lo pos and transfer láìsí extra charges. ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny concert building ìyànàgbẹ́lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ dé aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. fúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀ ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè koro Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì UTM UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣà wá gba fọ́ọ̀mù ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory Ọláògùn òdìfẹ̀rẹ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. kérésìdé àwa aṣọ pẹ́ kérésìmàdé òkèlélẹ́ bọ́dún bá dé odi dandan kárí nǹkan àjọ̀dún láti wá fúnra wa lẹ́bùn ọdún kérésì níléeṣẹ́ tohac interior home of imported furniture ṣe mú ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ bá gbogbo ọjà wa oríṣiríṣi furniture tẹ́ bá ń fẹ́ tá a kó wọlé látòkè òkun complete seti dining set ibùsùn amúnisunrun ayọ̀ pàápàá jùlọ orthopedic bed tí ń tọ́ra onírọ̀rọ̀ kitchen cabinet tó fi mọ́ dressing mirror pẹ̀lú oríṣiríṣi office furniture ṣe wá gbọ́ lákòókò ọdún kérésì yìí wọ́dún tuntun twenty twenty four ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú lẹ́ máa rajà ní tohac interior tẹ́sí tún máa gbẹ̀bú mẹ́rin rí lórí ọjà tẹ́ bá rà má wá wàá jẹ́ wọ́n ròyìn fún ọ tètè kàn sílẹ̀ ìtajà Towac interior home of imported furniture lónìí ní Àgbẹ̀kẹ́ plaza opposite Yídí Agodi gate Ìbàdàn telephone zero eight zero nine three one five three seven nine one tàbí zero eight one five two two one eight five zero two Towac interior lónìí merry christmas and happy new year. Ajá balẹ̀. ìròyìn ajá balẹ̀ tó gbóná gèrègèrè náà ni ó kí bẹ́ẹ̀ ó dùn bẹ́ẹ̀ ọ̀pọ̀ jòwó ẹ̀ lọ ajá balẹ̀ bí ẹmu kọ́lọ́kọ́ ẹ máa bá ní gbèlú ranṣó yọba yín lẹ́jẹ̀mú ìròyìn èyí ni wọ́n fàyọ látinú ìwé ìròyìn ti The Nation láàárọ̀ tòní ti ṣe ọjọ́ kejì oṣù kínní ọdún 2024 ààrẹ Bọ́lá Tinubu ó ti sọ̀rọ̀ ó sì fi ìkìlọ̀ sí i fún àwọn tí wọ́n jọ ń tukọ̀ ìṣàkóso wípé àbá ètò ìsúná èyí táwọn gbé kalẹ̀ yìí ẹnikẹ́ni tí ó bá ní jẹ́ kó ṣeé ṣe kó fà wọ́n lé o kó kọ̀wé kó fi ipò sílẹ̀ ó kìlọ̀ fún wọn ní ìlú Àbújá ààrẹ Bọ́lá Tinubu ó ti sọ wípé kí gbogbo àwọn táwọn jọ ń tukọ̀ ìṣàkóso wọ́n sàn tòbí wọn kó lé o nítorí kíni ó ní ẹnikẹ́ni tó bá jẹ́ pé òní ọ̀sọ̀rọ̀ ara rẹ̀ di akùdé tí kò ní jẹ́ kí gbogbo àwọn nǹkan rẹ̀ táwọn nílọ́kàn kó ṣeéṣe fọmọ Nàìjíríà ó ní kó tó kó bá wọn àwọn kọ̀ọ̀kan kó bá wọn onítọ̀hún ni ọ̀ torí eléyìí ó ní kí wọ́n dìde lórí àga tá a fi wọ́n sí ẹni tí ọ̀bá nìkan ṣe kò lè bóun ṣiṣẹ́ pọ̀ ní kété tí ààrẹ bọ́lá tinubu tó buwọ́lu àbá ètò ìsúná ti ọdún tá a bọ́ sí yìí ni ló mú ìkìlẹ̀ ọ̀hún wá ọ̀ fáwọn mínísítà àti àwọn olórí lájọ lájọ wípé ẹni tí ó mọ̀ pé òun ọ̀nà gẹ̀rẹ̀ níbi iṣẹ́ tá a gbé fún ni tí ò ní jápá mọ́sẹ́ kóńdé lójú ọjọ́ òní kó tètè sọ pé orí wọn ò gbé àyà wọn ò gbá kó lè jẹ́ káwọn ó ṣe iṣẹ́ òun fúnra wọn ààrẹ bọ́lá tinubu nígbà tó ń sọ̀rọ̀ lákòókò tí ó ń buwọ́ lu àbá ètò ìsúná ọ̀hún tó ń sọ di òfin ààrẹ sọ fún ọmọ nàìjíríà wípé àwọn ò gbé àbá yìí kalẹ̀ fún ọmọ nàìjíríà lọ́nà tí yóò jẹ́ kí aró tu ọmọ nàìjíríà ni nítorí pé àwọn máa fojú tọpinpin bí oníkálukú bí a bá ti ń ṣe àkóso àwọn owó tí wọ́n dá bí àbá láti gbọ́ bùkátà ní ẹlẹ́kàǹkà nígbà tí Tinubu sọ̀rọ̀ ó kúkú làmọ́lẹ̀ náà ni wípé àbá ó lè jẹ́ àbá tó dáa lọ́wọ́ bá a bá ṣe ṣàgbékalẹ̀ rẹ̀ bá a bá ṣe mú ni ó ní a budget is only as good as its implementation ó ní gbogbo nǹkan ni àwọn ò rí dájú pé àwọn lò lájẹ́ kí àbá yìí kó jẹ́ àbá rere fún ọmọ nàìjíríà lọ́dún 2024 ètà àbọ́sí yìí ó ní ẹ̀jẹ̀ kí n fún ní àmì ìdánilójú pé ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn lájọ̀lájọ̀ ó ní òun kàkọ́ àlà ní iṣẹ́ láti ṣe o ó lóun ti kìlọ̀ fún àwọn tó jẹ́ olórí lájọ̀lájọ̀ àtàwọn mínísítà pé kí òun kàkọ́ wọn wọn ó dìde o láti ṣe iṣẹ́ ni o kò sí nǹkan kan tí wọ́n gbọ́dọ̀ sọ gẹ́gẹ́ bí àwáwí pé èyí ló fà ó tó fi jẹ́ pé kínní yìí ọ bọ́rẹ́lẹ̀ mọ́ àwọn lọ́wọ́ ó ní àwọn lájọ lájọ tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní lọ́sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lọ́sẹ̀ méjì méjì wọ́n gbọ́dọ̀ máa lọ rèé jábọ̀ fún àwọn tí ń bójútó ètò bá a ṣe ń ṣe ìṣúná lórílẹ̀‐èdè nàìjíríà ká lè mọ̀ bí wọ́n ṣe ń ná owó tá pìyàmọ́ tí abala tọ̀dọ̀ wọn onítọ́ àbẹ̀ náà ni pé kásá lè ṣe kọ́sá lè bá a dáa ká sì dájú pé kínní yìí kọ̀ bọ́rẹ́lẹ̀ máa wà lọ́wọ́ ẹni tí ọ̀bá wa lè ṣe léyùn kó tètè kọ́ sọ lójú ọjọ́ báyìí ká fi iṣẹ́ rẹ̀ lẹ̀ fẹ́lómi láti ṣe àbí ká ṣe é fúnra ara wa. ó dẹ́ ẹ mọ̀ bọ̀ ní inú ìwé ìròyìn punch bákan náà bó ṣe jẹ́ wípé ilẹ̀ gẹ̀ẹ́sì ìjọba ní orílẹ̀-èdè ọ̀hún ni wọ́n ti kéde ọ̀rọ̀ lánàá òde yìí wípé àwọn bẹ̀rẹ̀ sí ni máa mú ààtò tí àwọn ṣẹ̀ gbé kalẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ni máa mú lò léyìí tí wọ́n fi ń fi òfin de àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ akẹ́kọ̀ọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè bòmíì náà láti má ṣe máa mú ọ̀sọ́mọgbè kankan dání lórí ìwé àṣẹ ìrìnnà wípé mo fẹ́ wá kẹ́kọ̀ọ́ ní ilẹ̀ gẹ̀ẹ́sì èyí tí wọ́n ń pè ní dependent nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde lórí àti abẹ́ ẹ̀fọ́ x wọ́n ní ilẹ̀ gẹ̀ẹ́sì òun náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ o wípé àwọn tó bá jẹ́ wípé wọ́n kàn fẹ́ wá fi ìmọ̀ kún ìmọ̀ wọ́n fẹ́ wá ṣe àwọn ìwádìí lórí àwọn iṣẹ́ kan tàbí ó jẹ́ wípé ìjọba òun ló bá ṣe àtìlẹ́yìn fún ètò ẹ̀kọ́ wọn nìkan ó ní àwọn yóò kọ́ wọn kúrò nínú àwọn èèyàn tí ò ní lè mú èèyàn lẹ́yìn wá sí orílẹ̀-èdè ọ̀hún wá kẹ́kọ̀ọ́ wọn ní ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ fúnra rẹ ń lo ránra rẹ ń lò ń bọ̀ láti wá kẹ́kọ̀ọ́ sí ní ilẹ̀ gẹ̀ẹ́sì kò sáàyè mọ́ o láti mú mọ̀lẹ́bí kankan dání pé ẹ ó fẹ́ wá máa mí lọ́wọ́ ni ó fẹ́ wọ́n ní ò sáàyè gbogbo èyún mọ́ báyìí o fẹ́nikẹ́ni tó bá ti ń digbá di agbọ̀n pé òun náà ṣetán láti jápa kúrò ní orílẹ̀-èdè nàìjíríà lọ sí ilẹ̀ gẹ̀ẹ́sì wọ́n ní àwọn ti rí wípé àwọn kan ń lo ọgbọ́n yẹn gẹ́gẹ́ bí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti máa sá sí abẹ́ àbúradà pé mo fẹ́ wá kẹ́kọ̀ọ́ ni mò ń bọ̀ wá kẹ́kọ̀ọ́ ni ni wọ́n tún fi di mọ̀lẹ́bí wọn dání léyìí tó sì jẹ́ pé àwọn ń wá gbogbo ọ̀nà láti mú àdínkù dé bá bí àwọn èèyàn ṣe ń digbadi agbọ̀n wọn kúrò lórílẹ̀‐èdè wọn tí wọ́n sì ń wá sí ilẹ̀ gẹ̀ẹ́sì wọn ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè yìí àti àwọn ọmọ orílẹ̀‐èdè míì ní àti digbadi agbọ̀n wọn kúrò ní orílẹ̀‐èdè wọn tí wọ́n sì ti wá sí orílẹ̀‐èdè nurses wá sí orílẹ̀-èdè tiwọn wọn ní nídìí èyí àwọn fẹ́ mú àdínkù dé bá báwọn èèyàn ṣe ń digbadi agbọ̀n wọn kúrò ńlẹ̀ wọn wá sí orílẹ̀-èdè tàwọn ìdí èyí o ẹnikẹ́ni èèyàn kéèyàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tàbí àwọn ọmọ ilẹ̀ míì tó bá ti jẹ́ akẹ́kọ̀ọ́ tálà àwọn fẹ́ wá kẹ́kọ̀ọ́ sí ní UK ni wọ́n ní ò sáàyè pé wọ́n mú ọ̀sọ́mọgbè kankan dání dependent wá mọ́ o bó o bá ń dábọ̀ ọmọ dábọ̀ sọ ọ́ wá sí orílẹ̀-èdè àwọn ni nínú ìròyìn tó ní ṣe pẹ̀lú agbo ti òṣèlú òun náà ni èyí tí àyà bàrà lọ sí ibẹ̀ báyìí níbi tí ẹgbẹ́ òṣèlú PDP People's Democratic Party àti ẹgbẹ́ Labour Party LP tí wọ́n ti ń da ìjà àgbà láàrin ara wọn kí ni ìjà àgbà tí wọ́n ń jà òun náà ní pé ta ni olórí ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè Nàìjíríà <laughs> àwọn tí wọ́n jẹ́ adarí nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti àwọn adarí ní ìgò ti ẹgbẹ́ òṣèlú Labour lánàá òun náà ni wọ́n ń gbà mọ́ra wọn lẹ́nu lọ́wọ́ tó sì fẹ́ di ìjà àgbà méjì o wípé tá a làgbà tó jẹ́ àgbà nínú àwa tá a jẹ́ ẹgbẹ́ alátakò ní Nàìjíríà olùdíje fún ipò ààrẹ inú ẹgbẹ́ òṣèlú Labour nínú ìbò tá a dì kọjá lọ ní ọdún tí a lò tán ọ̀gbẹ́ni Peter Obi ńlọ́wọ́ ìbínú PDP lánàá nígbà tó ń sọ̀rọ̀ nínú ìkíni kú ọdún fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party níbi tó ti sọ pé àwọn ju ẹgbẹ́ òṣèlú PDP lọ ṣé alára ní gbàràgà bá dé òkòkò ọ̀bà wọnú ilé ó náà bẹ̀rẹ̀ ọrùn ní ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra Peter Obi ló sọ pé àwọn ó sì mọ gbárùkù bí àwọn ó ṣe ṣe àṣeyọrí gẹ́gẹ́ bí ojúlówó olórí ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè Nàìjíríà kíńkété tán sọ́tàn ni ni ẹgbẹ́ òṣèlú PDP lọ gbà mọ́ lẹ́nu pé èèyàn ṣe é mọ́ sí ìrànràn báyìí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń pè ní ọ̀gbẹ́ni Peter Obi tó dìbò tó wọlé níjó ní ó sì jẹ́ pé ńgbà tí wọ́n ka ìbò tán láti ọ̀dọ̀ àjọ tó ṣe kò kárí ètò ìdìbò ipò kẹta ńlẹ̀ṣẹ̀ wọ́n ní ìsásùnṣòwò kò jèrè síbí ló ń dúpẹ́ tó lọ́dọ̀ ọlọ́run ìdí ọpẹ́ síbí òun á dà o wọ́n nígbà tí INEC tó kéde wọ́n ní ebi ipò kẹta lẹ́gbẹ́ labour ilẹ̀ ṣe wọ́n lẹ́ẹ̀sì ẹ̀yìn ẹ̀yìn ní olóbèso ni ẹ̀yìn ẹ̀yìn lọ́mọdé ní mọ́ tọ̀yà rẹ̀ bí bí ti ń bẹ́nu èsì ìbò tí gbogbo àjọ orí tọmọ nàìjíríà tó sì rí òun náà ní eléyìí hàn ṣebí ẹgbẹ́ òṣèlú all progressives congress yẹn ni wọ́n sọ pọ́jáwé olúborí àwa la tẹ̀lé ẹ sì ṣe ipò kẹta lẹ́yìn lẹ́yìn wọ́n ní òbí àti àwọn tí wọ́n wà ní ẹgbẹ́ òṣèlú labour wọ́n ní bí ẹ ti gbàgbé pé ipò kẹta ńlẹ́sẹ̀ ni ẹ sì lọ sí ilé ẹjọ́ kódà ẹ wọ títí dé ilé ẹjọ́ tó ga jùlọ Supreme Court lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ ti ń déwájú ilé ẹjọ́ lẹ́ ń fìdí rẹ̀ mi bẹ́ẹ̀ ṣe ń déwájú ẹjọ́ lẹ́ ń fìdí rẹ̀ ẹ tó fìdí rẹ̀ mi dókè lọ́hùn pátápátá yanyan ni nínú àtẹ̀jáde tí òbí tọwọ́ àfẹ́ síta ìlú sọ pé à ń gbọ́dọ̀ ṣe iṣẹ́ takuntakun láti rí dájú pé orílẹ̀-èdè Nàìjíríà kó bọ́ sí ipò ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo kó má jẹ́ pé ẹgbẹ́ kan ni ọmọ darí òṣèlú nàìjíríà ó ní àwa we in labour party ó ní gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe ó ní láti ń ṣe báyìí láti rí i pé èròǹgbà ọkàn wa ó di mímúṣẹ a ò sì ní jẹ́ kí ẹnìkan kó kó wa mẹ́rẹ̀ nítorí pé àwa gangan la dúró gidigba gẹ́gẹ́ bí ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè wa nàìjíríà báyìí nígbà tí ẹgbẹ́ òṣèlú pdp tí ọmọ sọ̀rọ̀ torí pé Peter Obi sọ̀rọ̀ ilẹ̀ kó o lóun fẹ́ kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àwọn ó sì fẹ́ kí wọn gidi gan ni o pé ẹ kó àtìlẹ́yìn o we the obedient family àwa obedient family ọ̀rẹ́ obedient gbogbo wọn pátá tí ẹjọ́ ọmọ nàìjíríà ẹ kó àforírọ́ o ẹ kó bẹ́ẹ̀ ṣe ń bá nǹkan yí lórílẹ̀‐èdè wa nàìjíríà òun sì mọ̀ pé láìpẹ́ láìjìnà dídùn ní ọ̀sán oṣù ńgbà tí ẹgbẹ́ àwọn náà tó bá bọ́ sí ipò ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú PDP wọ́n hàn mọ́ ní ẹnu ni o wọ́n ní èyí ti jẹ́ ẹ̀ wọ́n ní ta èèyàn tán rẹ̀ jẹ́ bíi ìyá Jimoh tó ní gbogbo mọ́ṣáláṣí tí ń bẹ lórílẹ̀‐èdè ó ní ọmọ òun lọ́mọ̀mọ̀ kọ ẹ wò ó ṣe rí nǹkan tí eléyìí tó ń sọ yìí ó ní ẹnìkan kọ́ mọ́ gbàgbọ́ o ẹ mọ́ gbàgbọ́ o ta ni ọmọ ta ni ọ̀gbọ́ wípé ńgbà tá a di ìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ mọ́ ń tó ń kàkùn wọn o ó ní àmọ́ àwọn ò lè bu wọn ná àwọn náà ń gbìyànjú láti jáwé sóbì ni àmọ́ tẹ́ẹ̀bà jáwé sóbì ẹ̀ mọ̀ rántí ẹni ọba ju ìlọ PDP kì í ṣẹgbẹ́ ẹ̀yìn o wọ́n fà tọ́pọ̀ o inú ìwé ìròyìn ti The Nation lèmi ti kà á bá a bá kà á tọ́ bá pọ̀ jù èèyàn náà dá láṣejù. Hmm. lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó bu omi tútù síni lọ́kàn tó wáyé ní àwọn ìjọba ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan ní ìpínlẹ̀ Plateau gómìnà ìpínlẹ̀ ọ̀hún Caleb Mutvang òní ó ti ṣàpèjúwe àkọlù tó wáyé ní alẹ́ ọ̀kọ̀lá ọjọ́ kérésìmesì láwọn agbègbè kan níjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ pé wọ́n kàn mọ̀ọ́mọ̀ fẹ́ gbẹ̀mí àwọn èèyàn lọ́pọ̀ yanturu ni Mutvang nínú ọ̀rọ̀ ìkíni kú oríire rẹ̀ ti ọdún tuntun fún àwọn èèyàn ìpínlẹ̀ Plateau òun ló ti ṣàlàyé ọ̀rọ̀ wí wípé ìṣẹ̀lẹ̀ eléyìí tó jẹ́ àkọlù tó gbẹ̀mí àwọn èèyàn tó lé ní àádọ́jọ ọ̀hún kìí ṣe ọ̀rọ̀ wípé ìjà àárín àwọn tí ó jẹ́ àgbẹ̀ àti darandaran kankan o wọn ní gómìnà ọ̀hún náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú bí àwọn tí ó jẹ́ olórí agbègbè náà ti ṣe rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ míì tún ṣe bẹ́ẹ̀ tí ẹ̀ sì tún farapa wọn láwọn kan náà wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti di aláìnílé lórí o àwọn èèyàn tó tó ẹgbẹ̀rún mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ẹ̀ sì ti lọ wábì kan máa fi àtìpó ṣe ní àwọn ìpínlẹ̀ kan eléyìí tó súnmọ́ ìpínlẹ̀ Plateau ẹni tóun jẹ́ akọ̀wé gbogbo fún ìgbìmọ̀ kan eléyìí tí mójútó ìdàgbàsókè àti ìtẹ̀síwájú ìpínlẹ̀ Plateau Nanle Gugọ òun ló ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn The Punch lánàá òde yìí tó sì ń ké ẹ mọ̀mọ̀ dábọ̀ ẹ mọ̀ gbà wá ẹ wá kalẹ̀ o ẹ rí irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ plateau ọ̀hún ó yẹ ká tètè sán ṣòkòtò wa kó lè dan ẹni irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ wọn mọ̀ bá tún padà wá ṣẹlẹ̀ mọ́ ní ìpínlẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun ló ṣàlàyé ọ̀rọ̀ sí ọwọ́ iwájú wípé àwọn mọ̀ wípé lóòótọ́ àti lódodo ó ní ìjọba ní ẹgbẹ́ ọ̀hún àwọn ò tí ì rí kókó rẹ̀ o àwọn ò tí ì rí láríjà rẹ̀ ní ìpínlẹ̀ Plateau bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹnìkan tóun náà ti jẹ́ alága fún ìgbìmọ̀ tí mójútó ọ̀rọ̀ àláfíà níjọba ìbílẹ̀ Bokos Kefas Mila ni òun náà tún sọ̀rọ̀ ń rọ ìjọba àpapọ̀ pé ẹ dákun o ẹ kó àwọn òṣìṣẹ́ elétò ààbò wá sáwọn ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kó lè bàa jẹ́ pé àwọn èèyàn náà lè sun oorun àsùnfin orí lóṣù ká wọn ní bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn wọn ti ń gbọ́ ẹ̀jẹ̀ èyí tíjọba àpapọ̀ ti ń jẹ́ pé ẹ má ẹ fọkànbalẹ̀ ẹ má wọ́rì àwọn kó àwọn tí ó jẹ́ òṣèlétò ààbò àwọn ò kó wọn wá bẹ́ẹ̀ làwọn tí ó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ètò ààbò náà ni làwọn náà ń jẹ́jẹ́ pé àwọn ò kó àwọn ọmọ ikọ̀ ológun tó pọ̀ wá wọ́n ní ṣùgbọ́n o àwọn ò tí ì rí wọn o wọ́n ní wàyé ìjọba ìpínlẹ̀ Plateau òun náà ni a ti kéde wípé ọjọ́ méje ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni àwọn ó yà sọ́tọ̀ láti fi kẹ́dùn àwọn èèyàn àwọn tí ó lọ bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024 ti ṣàánú òde yìí nínú ọ̀rọ̀ ọ̀hún ni gómìnà ti tẹ̀sọ́wọ́ wájú wípé àkọlù kì ṣe àkọlù eléyìí tí wọ́n wáyé l láàrin àwọn àgbẹ̀ àti darandaran eléyìí tàwọn olubi ẹ̀dá kan tí wọ́n kàn mọ̀ọ́mọ̀ tí wọ́n fẹ́ mọ̀ da omi àláfíà ìpínlẹ̀ Plateau ni wọ́n ní nídìí èyí ń irúfẹ́ ọwọ́ tí wọ́n nà wá òun ó ní àwọn náà ṣetán láti nà padà sí wọn báwọn bá láwọn ò ní ìwọ̀n kún ni àwọn náà ò ní ṣetán láti gbà á láàbọ̀ lọ́wọ́ wọn àwọn gbọ́dọ̀ mú òpin dé babẹ́ ṣe ń gbẹ̀mí àti dúkìá àwọn èèyàn ní ìpínlẹ̀ Plateau. ẹ jẹ́ ká sì ń sọ ní agbo tí òṣèlú ní orílẹ̀-èdè wa Nàìjíríà bí yàtà yòtò ọdún tuntun bí ó ṣe gbòde lánàá òde yìí àwọn gómìnà gómìnà wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe èrètí ọ̀tun fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn tí wọ́n bẹ láwọn ìpínlẹ̀ wọn pé ẹ ṣàjẹ́ ká nígbàgbọ́ pé gbogbo nǹkan náà ni yóò dára fún àlọ́dún tuntun 2024 yìí ẹ̀já bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ ọ gómìnà ti ìpínlẹ̀ taraba agbu kefas ó sọ̀rọ̀ pẹ̀lú ìdáríjì àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n mọ́kànléníọgbọ̀n ó ní ẹ máa lọlé ẹ má dẹ́sẹ̀ mọ́ o lẹ́yìn èèyàn ló sọ wípé ìdí tó fà á tóun fi ṣe léyìí ó náà ni pé òun dúró fún ìdájọ́ òdodo ká sì máa ṣàánú ara wa gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bà bí ó ti pa wá láṣẹ gómìnà Kefas Agbu iná ló ṣe àlàyé wípé iṣẹ́ rí gbogbo akitiyan táwọn ṣe ní ọdún tí ó kọjá lọ ó tún kù díẹ̀ nìbọn ró àwọn ò tún gbìyànjú láti jáwé sóbì sí o kí ìgbé ayé kó lè bá a dẹrùn fún gbogbo àwọn tó ń gbé ní ìpínlẹ̀ Taraba gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn òun náà sọ ọ́ pẹ̀lú ṣíṣe àdéhùn wípé ìṣàkóso tó ń báyìí o a ó tún rí i pé àwọn ṣe iṣẹ́ takuntakun sí i kí àwọn lè bá a tẹ́ àwọn aráàlú lọ́rùn torí àwọn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lára ló nílò ní àkókò tí a wà yìí ó láwọn ti sakitiyan ó ní ìyẹn pọ̀ lára adìẹ adìẹ ńlágùn ìyẹn ni ó jẹ́ kí ẹ mọ̀ àmọ́ ẹ gbúrò gbọ́ ní ọdún tuntun 2024 yìí gẹ́gẹ́ bí gómìnà mìíràn tó ti ṣe sọ tiẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyàn gómìnà Adeleke ó láwọn mọ̀ pé orí ń ta aráàlú ìyà ń jẹ àwọn èèyàn kódà ebi ó ti ń han àwọn èèyàn léèmọ̀ tán ó ní àmọ́ bó ti wá òkò rí o wọ́n ní bó ti òkò òrùn mú tó sánmọ̀ dúdú díẹ̀ díẹ̀ díẹ̀ kò ní sáláìmọ̀ wà wípé ó ń sọmọ lóòkú bẹ́ẹ̀ ni o ànísín pẹ̀lú ìyá àbí bàbá rẹ̀ rọrọ agbo tí ń fì kò ní já mọ́ wà lọ́wọ́ ó ní àlárere tó ní fún ìpínlẹ̀ Ọ̀ṣun ní láti ta ọrọ̀ ajé ìpínlẹ̀ ọ̀hún jí kí ó sì gbéra sọ dáadáa kọ́ mọ́ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì gan lórílẹ̀-èdè àgbáyé gómìnà Yusuf ti ìpínlẹ̀ Kánò òun náà sọ̀rọ̀ ilẹ̀ kún nínú ìròyìn tí mò ń wò lọ́ọ̀kan yìí gẹ́gẹ́ bó ṣe wí ó lóun ó dá ìrètí padà sí ọ̀dọ̀ àwọn èèyàn tó ti sọ ìrètí nù ó ní kálàáfíà ó sì jọba káwa ní ìrẹ́pọ̀ ó ní kókó lọ́jẹ́ o nínú ìṣàkóso tòun ní ìpínlẹ̀ Kánò ó sọ pé ọdún tuntun ọdún 2024 yìí yóò jẹ́ ọdún tí àwọn yóò rí àwọn nǹkan ìdàgbàsókè tójú lè rí dáadáa tó pé báwọn bá fẹnu sọ wọ́n mọ̀ ní pé ah lóòótọ́ ni arákùnrin wí bẹ́ẹ̀ o ó wí bẹ́ẹ̀ ó sì ń ṣe bẹ́ẹ̀ gómìnà Ṣèyí Mákindé náà sọ̀rọ̀ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní kí àwọn aráàlú wọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìgbésẹ̀ ètí gómìnà tí àwọn ń gbé o torí pé àwọn mọ̀ pé àwọn fẹ́ dá ọ̀rọ̀ sí fẹ́ dá ọ̀rọ̀ padà tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ṣe àlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan léè tí àwọn ń ṣe láti rí i dájú pé àwọn tí wọ́n ń bọ̀ wá dókòwò ní ìpínlẹ̀ yìí pé wọ́n rí agbègbè tó rẹwà wọ́n sì rí àwọn nǹkan léè tí yóò bu ìkó wọn tí ó mú ọkàn wọn balẹ̀ láti wá ní o gẹ́gẹ́ bí gómìnà Ṣèyí Mákindé bí ó ṣe wí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àgbàṣe tó jẹ́ iṣẹ́ ojú ọ̀nà táwọn ti dáwọ́lé àwọn ń wòye pé láìpẹ́ láìjìnà àwọn parí rẹ̀ ní o àwọn sì ń wò ó pé ní àkókò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọ̀fẹ́ wá da iṣẹ́ sílẹ̀ pàápàá ní Fasola Agribusiness Industrial Hub àti àwọn agbègbè míì tí wọ́n lérò wípé iṣẹ́ àgbẹ̀ yóò ti gbéra sọ gẹ́gẹ́ bí èrúwà agribusiness industrial hub náà bákan náà bí wọ́n ṣe wí nínú ìwé ìròyìn gómìnà sọ wípé gbogbo àwọn nǹkan tí àwọn ọmọ ṣe àwọn ìpinnu etí yóò jẹ́ kí ìpínlẹ̀ ọ̀yọ́ kí ọjà aṣáájú ní ipò tọ́wà láti ìgbà tí wọ́n ti mọ̀ ni gẹ́gẹ́ bí ipò aṣáájú rẹ̀ gómìnà yàyà bello náà òun náà yàyà muhammadu yàyà ló sọ̀rọ̀ yìí nínú ìwé ìròyìn láti ìpínlẹ̀ ti gombe lọ́hùn-ún ó ń sọ àlàyé wípé iṣẹ́ rí gbogbo àwọn nǹkan tí ó bẹ̀rẹ̀ sí ní gbéra sọ báyìí ẹ gbà pé ìdojúkọ tó wọn kọ̀kọ́ níbẹ̀ ni ìpèsè oúnjẹ láti ìdájú pé bébí bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́kù ráfẹ́ ráfẹ́ o gómìnà ti ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwà ó kìlọ̀ fáwọn olóṣèlú o wípé ee eh, ẹ mọ̀mọ̀ jẹ́ ká lo gbogbo àwọn ìtọ́bàjẹ́ ìhónú wa ká lò ó láti fi ba nǹkan jẹ́ mọ́ra wa lọ́wọ́ ó ní olóṣèlú lòun fẹ́ bá sọ̀rọ̀ jù ní ìpínlẹ̀ Ondo ó nítorí pé olóṣèlú àti ète wọn jọ ń rìn káàkiri ni gẹ́gẹ́ bí gómìnà ayédàtiwa bó ṣe wí ó ní àwọn ẹgbẹ́ òṣèlú pátápátá atẹ́nikẹ́ni tó bá fẹ́ díje fún ipò kípò tó bá wù ú ó lòun sọ fún ọ pé ẹ tẹ̀lé àwọn òfin àti ìlànà tí wọ́n gbé kalẹ̀ fún ètò ìdìbò ó ní bí bẹ́ẹ̀ kọ́ kọ́mọ̀jẹ̀ pé yọ pápá wàá jájó wà lójú ni àwọn ṣẹ́ ń pọ̀ káàkiri àwọn ìpínlẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú òwe ìròyìn láàárọ̀ tòní. lórí ọ̀rọ̀ àkọlù tó wáyé ní ìpínlẹ̀ Plateau náà ni ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè wa Nàìjíríà kan ìránṣẹ́ Ọlọ́run Daniel Okor òun ló ti ṣàlàyé ọ̀rọ̀ nílùú Àbújá pẹ̀lú bí ó ti ṣe bu ẹnu àtẹ́lu àwọn kòbàkòlé lè tí ń wáyé láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Plateau ní kó tó di wípé ọdún 2023 ó tẹnubodò wọn ní nínú ọ̀rọ̀ ìkíni kú oríire rẹ̀ sí àwọn ọmọlẹ́yìn Kristi lórí ipò ọ̀pọ̀ ṣẹṣẹ ti ọdún tuntun ìránṣẹ́ ránṣẹ́ ọlọ́run ọ̀hún náà ló ṣàlàyé ọ̀rọ̀ tó sì ń ké gbàjarè lórí àwọn àkọlù gbọmọgbọmọ tí ń wáyé ní ìpínlẹ̀ ọ̀hún wọn ni kò ṣẹ́ lẹ́yìn àwọn ọ̀tá ìlọsíwájú orílẹ̀-èdè nàìjíríà léyìí tí àmọ́mọ́ fẹ́ máa fa owó aago ìlọsíwájú orílẹ̀-èdè yìí sẹ́yìn àwọn gan náà ní bẹ nídìí àwọn àkọlù etí ń wáyé ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ plateau ọ̀kẹ́dùn pẹ̀lú àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó elédùnmarè yóò kúkú dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà tálàáfíà ó sì padà mọ́ ìjọba ní ilẹ̀ yìí ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti tẹ̀sọ́wọ́ wájú mọ́ gbé nínú àlàáfíà tóhun ti ìfọ̀kànbalẹ̀ kóníkálukú wọ́n sì mọ kókó ibi tí wọ́n ń lọ ọ̀rọ̀ tán látẹnu ẹni tí ṣe ààrẹ fún ẹgbẹ́ CAN ẹni tí òun náà tún jẹ́ francis òun náà sọ̀rọ̀ ó sì fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àwọn èèyàn tí wọ́n lùgbàdì àkọlù tó ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Plateau Pope Francis òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé kò sẹ́nì kankan tí ó bá wa dá sí bí kì í ṣe Elédùmarè nìkan náà ni kó gbà wálẹ̀ kúrò lọ́wọ́ àwọn olubi ẹ̀dá tí ẹ̀kan mọ̀ọ́mọ̀ ti ẹ̀dá omi àláfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú tí wọ́n ń ṣe àkọlù gbọmọgbọmọ wọn ní ṣèbí kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan bẹ́ẹ̀ náà ni àwọn tó ń fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn tó ránṣẹ́ sáwọn èèyàn tí ẹ tún lùgbàdì àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó dùn mọ́ nínú ní Liberia àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó jẹ́ ti togun ní Ukraine Palestine, Israel, Sudan, Rohingya àti àwọn orílẹ̀-èdè míì. Wọ́n ní bí ọdún tuntun bí ó ti ṣe wá wọlé yìí kí oníkálukú mọ̀ gbé nínú àlàáfíà náà ni o ó sì rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ olubi ẹ̀dá tí wọ́n wà nídìí àwọn àkọlù lọ́lọ́kan òjọ̀kan ọ̀hún pé kí wọ́n pa òró àti ọ̀dọ̀fẹ́ inú wọn mọ́ o kí wọ́n ó jáwọ́ lápọ̀n tí ò yọ kí wọ́n ó sì dàmí làkàná kí wọ́n ó gba àlàáfíà láàyè láti jọba nínú ọkàn tí wọ́n gan fúnra lára wọn kí wọ́n lè bá máa fi àlàáfíà gbé pẹ̀lú àwọn èèyàn tó kù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ajá balẹ̀. Bono Babe is manufactured by Bond Chemical Industries Limited. If symptoms persist after three days, please consult your doctor. ẹni bá láyà twenty twenty four gbẹ́kẹ̀lé olúwa torí pé. èmo ní gbàgbọ́ o. àlàáfíà ni o. lọ́dọọdún lèyí máa ń wáyé pẹ̀lú ìtọ́nu olúwa àti májẹ̀mú ẹ̀ láti sàmì fọwọ́tọ̀ ìyanu ayọ̀ rẹ̀ sáyé gbogbo olùkópa gẹ́gẹ́ bí ìlérí ẹ̀ tó ṣe bí ti ìmúṣẹ lọ́dọọdún fọwọ́ kan ni iye ayé ọ̀pọ̀ ènìyàn tí ò nírètí padà sí rere tọ́pọ̀ ti bẹ́ẹ̀ fòfáyọ̀ nígbà ìyanu ojúkorojú bá ń ṣe gbẹ́kẹ̀lé olúwa trust in God la kò rí ìpàdé àdúrà ẹni bálàyà àtọ́dún èyí bíríbírí àwẹ̀ o àdúrà lágbà yípo ọlọ́jọ́ mẹ́ta ni ìbẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹjọ títí mọ́jú Wednesday ọjọ́ kẹwọ́ oṣù kẹ́ni ọdún twenty twenty four níbi tí ìránṣẹ́ ọlọ́run alààyè àjíhìnrere àgbàjọ àpọ́sítẹ́lì ti kr kristi wòlíì ẹ̀sẹ̀káyọ̀ olúbòyọ̀ ládèjì á ti máa ṣáájú wa nínú àdúrà ọ̀hún bẹ́ẹ̀ làwọn olórin ẹ̀mí bíi evangelist títí ààrẹ sadé taiwo alice àríyọ̀ bídèmí ọláọba àṣẹ ìrọ̀rùn ọlọ́run ò sọ bẹ́ẹ̀ pẹ̀lú tolú adélẹ́gàn cac kenaland dcc headquarters kilomita two omi funfun road garage ọlọ́dẹ via ilé ìfẹ́ ọ̀ṣun state ló ti máa wáyé ọkọ̀ fẹ́ kálọ kábọ̀ àwọn ilé ìfẹ́ àtìlú ondo pẹ̀lú bánà ẹni bálayà lára jájọ pàdé ń bẹ̀ láti ní ìfọwọ́tọ́ tí múni kó àkópọ̀ ìyanu láti bẹ̀rẹ̀ títí dòpin ọdún àǹfààní ńlá tí eléyìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tí náà mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú pẹ̀rímítà fẹ́ǹsì àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyàn KK Global Engineering Company tó wà ní MKK Multipurpose Building agara odò ẹja New Garage Area Ìbàdàn ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sálẹ̀ èbù nínú orúkọ wọn àwọn olónìlẹ̀ grace estate tó wà ládébáyé area olúyọ̀lé local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ ní four hundred and fifty thousand naira ní grace estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní san díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù dáǹfààní yóò tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three ajá balẹ̀. ajá balẹ̀. ìròyìn ajá balẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú àwọn ìwé bẹ́ẹ̀ náà ni yóò ṣe máa gbéra sọ dé sí etí ìgbọ̀yìn nínú àwọn àkòrí etí àti ta sí etí ìgbọ̀yìn ní kété tá a bẹ̀rẹ̀ ètò yìí ìròyìn kan jẹyọ mẹ́ẹ̀ tí mo sọ pé ògbóǹtarìgì ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn kan ọmọ fọhùn síta si wípé ìgbìntẹnumọ́gi ogun làwọn ò fi ọ̀rọ̀ ìdásílẹ̀ ìpínlẹ̀ Ìbàdàn ṣe o èyí ni ẹni tí í ṣe alága fún Ìbàdàn Cultural Festival Balógun Gafar Adékúnlé Ọ̀jẹ́tọ́lá ló sọ ọ̀rọ̀ yìí jáde nígbà tí àwọn èèyàn tí wọ́n fi ọ̀rọ̀ wá ní ẹnu wò ó ní bẹ́ẹ̀ bá wo ipò tí ilẹ̀ Ìbàdàn wà bí kì í bá a ṣe ìrẹ́jẹ ó ní láti ọjọ́ yìí tí Ìbàdàn ti wà ní ipò tó wà ó yẹ ká ti gbé sí ipò ìpínlẹ̀ kọ́mọ̀jẹ́ wípé ẹ̀yìn ẹ̀yìn náà ni yóò wá wà láàrin àwọn ìpínlẹ̀ tó ti kọ́kọ́ gbénà yá tá a bá ń sọ nípa òṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní tẹ́ ẹ bá wo bí ilẹ̀ ṣe fẹ̀ tó ní ìlú Ìbàdàn ó láà dúpẹ́ wípé ilẹ̀ wa fẹ̀ nítòótọ́ a sì ti rí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní jẹ ní ìlú yìí ṣùgbọ́n bó ṣe fẹ̀ tó yìí náà ó wá yẹ ká ní nǹkan àríkọ́ tọ́ka sí wípé eléyìí ò ìpínlẹ̀ ni ló ti dà kó kàn ní sáwà ní gburuku pé ọkàn tóbi lásán ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn nǹkan ẹni tó wà tí ọjọ́ pé kì í ṣẹgbẹ́ àwọn bòmíì tí wọ́n fún ní ìpínlẹ̀ onídìrí ẹ̀ bá wò ó iléeṣẹ́ ńláńlá lẹ́fẹ́ sọ ni àbí àwọn nǹkan amáyédẹrùn yàtọ̀ sí gbogbo eléyùn ó ìjọba àbílẹ̀ tí ń bẹ ní ilẹ̀ Ìbàdàn ọjà àpapọ̀ mọ́kànlá tí wọ́n bá fọ́ sí wẹ́wẹ́ yóò fẹ́ ju ìjọba àbílẹ̀ bíi ọgbọ̀n lọ tó jẹ́ pé àárín ìpínlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà tí ò ju ìjọba àbílẹ̀ mẹ́sàn-án lọ ọ̀rọ̀ pọ̀ níbẹ̀ tí gafar ọ̀jẹ̀tọ́lá tó sọ nínú ìwé ìròyìn Nigerian Tribune ní àárọ̀ yìí lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour nínú ètò ìdìbò sípò ààrẹ tó wáyé nínú oṣù kejì ọdún 2023 lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀gbẹ́ni Peter Obi ti sọ di mímọ̀ pé orílẹ̀‐èdè nàìjíríà ṣe kókó ṣe pàtàkì ju kí wọ́n kàn filẹ̀ sí ọwọ́ àwọn olóṣèlú onítànṣe ìdúnàdúrà lórí orílẹ̀‐èdè nàìjíríà lọ nínú ọ̀rọ̀ ìkíni kú oríire rẹ̀ sáwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà lórí pọ̀pọ̀ ṣìnṣìn ti ọdún tuntun Obi náà ló ṣe kìlọ̀kìlọ̀ wípé ó ṣòro ó sì léwu láti gbé orílẹ̀‐èdè nàìjíríà lọ sí ibùdó bíi pé ẹgbẹ́ òṣèlú ìlú kan dòǹdò náà ni yóò wá máa darí tí ó mọ̀ tó kọ ìṣàkóso rẹ̀ ó rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti kọ̀yìn sórúfẹ́ àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó ṣàlàyé ọ̀rọ̀ wípé lóòótọ́ àti lódodo ó ní òun náà lọ́wọ́ sí i kí ìgbà ọ̀tun kó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí ó ní òun sì nígbàgbọ́ ò wípé ìgbà ọ̀tun yóò padà wáyé ní orílẹ̀-èdè nàìjíríà tí orílẹ̀-èdè nàìjíríà ó sì dùn gbé fún tolórí tẹlẹmù káàkiri ilẹ̀ yìí oníwàyí òun wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ó ní àwọn náà nífẹ̀ẹ́ orílẹ̀-èdè nàìjíríà tọkàntọkàn tí wọ́n sì ń f fẹ́ kí àyípadà ọ̀tun kó wáyé ní orílẹ̀-èdè yìí ó ní àfi kí àwọn náà láfọkànsìn ni o kán sì dúró lórí ẹsẹ̀ wọn wá pé kí wọ́n nígbàgbọ́ pé lóòótọ́ àti lódodo onírúfẹ́ àyípadà ọ̀tun ọ̀hún ló lè ṣẹlẹ̀ ó láwọn dúpẹ́ lọ́wọ́ elédùnmarè fún mímú wa wọ inú ọdún twenty twenty four tuntun pẹ̀lú bó ṣe fi ìkíni kú oríire ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ní peter obi ní òun fi ń kí wa oníṣẹ́ rí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ní orílẹ̀-èdè ti wà lára àtàn orílẹ̀-èdè nàìjíríà nu o léyìí tó sì ń pa á lòwe fún wa wípé àfi káwa náà ó yà ká mọ́ ṣọ́ra lórí àwọn ìgbésẹ̀ ilé ìta bá ń gbé nítorí pé ohun tá a bá ṣe lónìí ńkọ́ ọ̀rọ̀ ìtàn òun náà ni bó ẹni tí í ṣe mínísítà fún ìpèsè iná ọba lórílẹ̀‐èdè nàìjíríà olóyè adébáyọ̀ adélabú ó tún ti mú wá gẹ́gẹ́ bí àmì ìdánilójú fún ọmọ orílẹ̀‐èdè nàìjíríà wípé iléeṣẹ́ tó ń wò yóò rí i pé òun mú ní ọ̀kúnkúndùn láti rí ìpèsè iná ọba fún ọmọ nàìjíríà ní ìbámu pẹ̀lú èròǹgbà ààrẹ bọ́lá tìǹbù tó fẹ́ ṣe àtúnṣe sí ẹ̀ka ìpèsè iná ọba lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní bẹ́ẹ̀ náà la ṣe gbọ́ nínú ọ̀rọ̀ ìkíni kú ọdún tó jáde látẹnu ààrẹ ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún tá a wà yìí èèyàn lánàá gẹ́gẹ́ bí adélábù ti wí ó sọ wípé àwọn iléeṣẹ́ àti lájọ lájọ tó wà lábẹ́ ọ̀dọ̀ àwọn ó ní wọ́n ṣiṣẹ́ ní o kárakára lásìkò ọdún yìí pé iná ọba ó wà fún àwọn èèyàn kí wọ́n fi ṣe ọdún adéalábù ṣe àlàyé wípé àwọn mọ̀ ò wípé iná ọba kó ipa pàtàkì nínú ìdàgbàsókè ọrọ̀ ajé ní gbogbo orílẹ̀-èdè ó lóun sì mọ̀ wípé láàrin oṣù mẹ́ta tóun ti gorí ipò gẹ́gẹ́ bí alákòóso ó lóun mọ̀ pé gbogbo àwọn nǹkan ètò jẹ́ ìṣòro mẹ́ ń lòun kọ́kọ́ béèrè táwọn sì dojúkọ láti rí i dájú pé àwọn mú kúrò lọ́nà láti jẹ́ kí iṣẹ́ táwọn ṣe kó hàn ní ojú àráyé ó ní táwọn dojúkọ òun náà ni bí wọn ó ṣe máa pín iná káàkiri àti láti má jẹ́ kí gbogbo àwọn kan tí máa bàjẹ́ ní gbogbo ìgbà tí máa fa kùdé fún ìpèsè náà bá kó tún wà lójú ọ̀nà mọ́ ó ní àwọn sì rí i dájú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kan léè tó wà nílẹ̀ tí wọn ò tí ì ṣe ni làwọn kọ́kọ́ dojúkọ kí ìpèsè náà bá lórílẹ̀‐èdè nàìjíríà kọ́mọ́bà tó máa wọ́n lẹ̀ mọ́. ẹ jẹ́ kí a lọ sí Port Harcourt níbi tí gómìnà ìpínlẹ̀ Rivers tí ó ti ń ṣàlàyé ọ̀rọ̀ gómìnà Simi Nalaye Fubara ti ìpínlẹ̀ Rivers ló mú àrídájú wá fún àwọn èèyàn nípìnlẹ̀ ọ̀hún pé ẹ fọkàn balẹ̀ o kò sí iye ìdúnkookò àbí ìfúnpinpin tí wọ́n lè fi ojú ìṣèjọba ọ̀hún tí wọ́n lè fi rí tí yóò wá mú kí òun náà wá fà sẹ́yìn lójúnà àti tètè jára mọ́ṣẹ́ mú ìdàgbàsókè wọ ìpínlẹ̀ Rivers wọ́n ní lẹ́yìn bíi wákàtí mẹ́rìnlélógún tí ẹni ti ṣe abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers tó sì tún jẹ́ olóòótọ́ sí gómìnà ìpínlẹ̀ ọ̀hún òun ló kọ̀wé fipò rẹ̀ lẹ̀ o gẹ́gẹ́ bí abẹnugan ilé àti asòfin ìpínlẹ̀ ọ̀hún gómìnà Siminalayi àlàyé Fubara ti ìpínlẹ̀ Rivers ló wá mú àrídájú wá fún àwọn èèyàn pé kò sí gbogbo òfin pinpin olóṣèlú tóun lè bá rí tí yóò mú ìdènà tàbí ìdíwọ́ kankan dé bá ìṣèjọba tòun láti mójútó ìdàgbàsókè ní ìpínlẹ̀ Rivers Fubara náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àfọkànsìn tòun òun ni láti pèsè ìjẹ́ olórí eléyìí tó gúnmọ́ tí ó sì ń tẹnpẹlẹ wọn pé ìṣèjọba rẹ̀ òun náà ni ó jẹ́ wípé y yóò mójútó ìdàgbàsókè ìpínlẹ̀ Rivers wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń bá ìṣèjọba tòun jà ń kàn fẹ́ máa fa ọwọ́ aago sẹ́yìn lásán ni kò sí nǹkan kan tí wọ́n fi ọ̀rọ̀ ìdàgbàsókè tó ti wà nú ọkàn òun fún ìpínlẹ̀ Rivers tí wọ́n fi ṣe wọ́n níbẹ̀ ó wá mú kóríyá wà fún àwọn èèyàn ìpínlẹ̀ Rivers pé kí wọ́n má bọkàn jẹ́ o kí wọ́n má ṣojo kí wọ́n má káàárẹ̀ ọkàn nítorí gbogbo àwọn làásìgbò òṣèlú tí ń wáyé ní ìpínlẹ̀ Rivers wọ́n nítorí pé kò sí nǹkan kan ilé tí ó mú ìdálọ́wọ́kọ̀ wà fún òun láti tukọ̀ ìṣàkóso ìpínlẹ̀ ọ̀hún láṣeyè tí alákàn ti ń ṣepò wọn ní gómìnà fubara náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún o níbi ètò ilé ìjọsìn kan eléyìí tí ń bẹ ní ìlú ọ̀pọ̀bọ̀ ní ìjọba ìbílẹ̀ ọ̀pọ̀bọ̀ ńkoro ní ìpínlẹ̀ ọ̀hún ó sọ di mímọ̀ wípé ṣe rí bírò pupa ọwọ́ wa yìí òun ni wọ́n fẹ́ gba àwọn kàntàkàntà èèyàn wọn ní ṣùgbọ́n kò tí ì lè sí wọn lọ́wọ́ torí páwọn náà làwọn sì tí ó tètè mú ìdàgbàsókè kánmọ́kánmọ́ dé ìpínlẹ̀ Rivers nídìí èyí ẹ fọkàn yín balẹ̀ o gbogbo àwọn tí ń bá ìṣèjọba tòun jà nípínlẹ̀ Rivers òun gómìnà Siminalayi Fubara gbogbo wọn kàn ń ṣe lásán ni kò sí nǹkan kan tí wọn ò fi ìṣèjọba tòun ṣe torí pé o ìdàgbàsókè tó lọ́rin làwọn mójútó nípínlẹ̀ Rivers. àjà balẹ̀. àjà balẹ̀. bíbélì wípé nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn ó gun orí òkè lọ ọ̀rẹ́ ǹjẹ́ ti gbá nípa orí òkè gbàgbà yanu tá a tọwọ́ ìjọ be prepared evangelical gbé kalẹ̀ sí olú ìjọsìn wa lẹ́yìn ìbàdàn grammar school ó dùn ọba tó sí mọ̀lẹ́tẹ́ ń bàdàn orí òkè gbàgbà yanu ibẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti rí tí wọ́n ṣe ìyanu ni kéèyàn di àtòbí ìyanu ni kéèyàn dọ́mọ gbàlà níbẹ̀ ni àwọn tó kọ́kọ́ wọ ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ ti ń gba èyí tó kù lọ́dọ̀ ọlọ́run kí ọlá ògo ìbùkún àṣeyọrí bíborí ogun aṣògo dàgàn bíbọ́láwọ́ òkùnkùn ayé bó o ti rí láìsí àwáwí ìwọ náà má bọ ẹ̀jẹ̀ jésù yọ fún ọmọ láúláú tó sì gba ìyanu rẹ̀ tán Fánkẹ́ gbogbo ọjọ́rú wẹ́dẹ̀sì ọ̀sọ̀ọ̀sẹ̀ ló máa ń wáyé o tí wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí máa lágbára ẹni tó níjọba yóò bí ìjọba sàtánì wólulẹ̀ kánábùsẹ̀ bẹ̀rẹ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀pọ̀ àwọn àránṣẹ́ ọlọ́run alàyè ni wọ́n bọ̀ o tẹ máwọn olórin ẹ̀mí tí wọn kì í kọ̀kọ́ kúkọ lábẹ́ ìfòròyìn bàbá wa olùgbàlejò apostle joseph dàpọ̀jọ́ general overseer telephone zero zero three three four four five one two one ní pdp evangelical church lẹ́yìn badagama school odò ọba tó sì mọ̀lẹ́tẹ̀ ń bàdàn láàárọ̀ wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí àdúrà orí òkè gbọ̀ngàn ìyanu ẹ̀mí mímọ́ àjàbalẹ̀. àjàbalẹ̀. lójú náà láti lè bá a ṣe ìkúnlọ́wọ́ fún ètò ìṣèjọba alága ìjọba àbílẹ̀ ìbàdàn south east tó wà ní mọ̀pó nílùú ìbàdàn ẹni tí ṣe aya alága ìyá ẹlẹ́yinjú àánú ni dickness ọmọlọ́lá ọ̀làdùnní aláwòdé ó ti dẹ́rìn pẹ̀kẹ́ ìyálọ́mọ eléyìí tó bímọ níbẹ̀rẹ̀ ọdún tuntun 2024 tá a wà yìí ilé ìwòsàn st mary catholic hospital tó wà ní ẹlẹ́ta nílùú ìbàdàn òun ni arábìnrin ọ̀hún ló bímọ sí o oríṣiríṣi àwọn nǹkan lílò tó ń ti ẹ̀bùn owó òní dickness ọmọlọ́lá ọ̀làdùnní aláwòdé ló pèsè fún ìyálọ́mọ àtọmọ tuntun jòjòló ọ̀hún bákan náà àwọn ọmọ tuntun míì bíi mẹ́rin tí wọ́n tún bí àwọn náà tún tẹ́wọ́ gba àwọn ẹ̀bùn lóríṣiríṣi dickness ọmọlọ́lá ọ̀làdùnní aláwòdé òun dáwọ́ dùnú pẹ̀lú ìyálọ́mọ bẹ́ẹ̀ ló sì tún pàrọwà fún ìyálọ́mọ láti dákun dábọ̀ ṣàmójútó ọmọ náà dáadáa o pẹ̀lú ìtọ́jú tó péye nítorí wípé àwọn ọmọ wọ̀nyí àwọn lògo ọjọ́ ọ̀la orílẹ̀-èdè nàìjíríà ọmọ kékeré jòjòló tí wọ́n bí ní nǹkan bíi aago mẹ́ta okòógùn ìṣẹ́jú nídàjí ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024 ìyá ọmọ ọ̀hún arábìnrin Sọ̀fíàt Ògúndáre tó ń ti àwọn ìyálọ́mọ yòókù wọ́n ń dúpẹ́ lọ́wọ́ aya alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn South East Dickness Ọmọlọ́lá Ọ̀làdùnní Aláwòdé fún ìwà ọmọlúàbí eléyìí tó gbé wọ̀bí ẹ̀ wò bákan náà wọ́n wá ń gbaládùra kọ́lọ́hún ọba nínú àánú rẹ̀ kó fún aya alága ìjọba àbílẹ̀ ìbàdàn south east dickness ọmọlọ́lá ọ̀làdùnní aláwòdé àti ọkọ rẹ̀ alága honourable emmanuel olúwọlé aláwòdé lẹ́mìí gígùn àtàláfíà tó péye tó ń ti ààbò tó dájú pẹ̀lú ìbùkún rẹpẹtẹ lákòótán lásìkò tí wọ́n ń gbóṣùbà káre láì fún dickness ọmọlọ́lá ọ̀làdùnní aláwòdé ẹni tí ṣe matron nílé ìwòsàn ọ̀hún Ifeoma Ifedi àti nọ́ọ̀sì Chinenye Okovia tó ń ti ẹni tí ṣe alákòóso ilé ìwòsàn ọ̀hún Amuche Ogbokiri gbogbo wọn ń dúpẹ́ lọ́wọ́ Dickness Ọmọlọ́lá Ọ̀làdùnní Aláwòdé pẹ̀lú bó ṣe ń fojoojúmọ́ ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn tí wọ́n nílò rẹ̀ láì wo tẹ̀yà tàbí tẹ̀sìn àwọn èèyàn tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú aya alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn South East nínú wọn láti rí Alhaja Kudrat Najimdeen arábìnrin Bánkẹ́ Adépọ̀jù tó ń ti arábìnrin Kẹ́hìndé Oyèdìran arábìnrin Àlàbí Bọ́láńlé Victoria adarí ètò ìròyìn àti kéde sétígbọ̀ aráàlú níjọba àbílẹ̀ Ìbàdàn South East tó wà ní Màpó nílùú Ìbàdàn olófin àtẹ̀jáde yìí síta. ayọ̀ ń bọ̀ ó mo róye o tó bá lè wá operation seven two seven ó dá mi lójú ayọ̀ rẹ̀ kú ojú lọ́nà ẹ̀ mímí ẹ̀ ti mì ìmọ̀lára rẹ̀ ti ń gbojú ọjọ́ afẹ́fẹ́ rẹ̀ ti ń fẹ́ wọlé yẹ́ amìlúmilẹ̀ mi gbogbo àgbáyé títí ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún táwọn ogun ọ̀run ti máa ń sọ̀kalẹ̀ bàbí sí deland center lọ́jà agbára ìmúlójú ọ̀nà Ṣàngó Sẹ́lẹ̀yẹlé tọ́lọ́run tọwọ́ akọni obìnrin tí pé wọ́n mi gbogbo àgbáyé gbé kalẹ̀ màmá wòlíì ọmọ wòlíì pásítọ̀ mrs ẹ̀bọ́nlúwa olúwaṣèyí bákàrẹ̀ operation seven to seven ó wọlé dé bíbà aago méje alẹ́ sí méje ìdájí ni ọjọ́ twenty twenty four níbi tí gbogbo ènìyàn ti mọ sára kíniwí láti pàdé arúgbó ọjọ́ tẹ́wọ́gbárí gbẹ̀bùn àtìgbéga tó hẹ̀rẹ̀ tẹ̀ fọ́nù twenty twenty four tó bá ti dé gbogbo àgbáyé ní mọ̀kú ti dé torí àmì lùmí gbòòrò gbogbo àgbáyé ìṣòro ẹlẹ́ẹ̀kan lọ́dún ni operation seven to seven pastor mrs ẹ̀bọ́lúwọlúwa ṣèyí bákàrẹ̀ màmá gbọ́rọ̀ mi rò ẹ̀kú ìmúrasílẹ̀ operation seven to seven lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù twenty twenty four láago méje alẹ́ sí méje ìdájí ọjọ́ kejì ẹ̀kú ojúlọ́nà bẹ́ẹ̀ bá wojú aago yín ẹ rí i pé aago mẹ́wàá ló kù ìṣẹ́jú mẹ́tàlá báyìí lórí ìkànnì fresh lẹ ti ń gbọ́ ajá balẹ̀ ni ẹ sì ń gbọ́ wọ́n ti kàn sára sí àjọ tó ìgbaniwọlé fún ìdánwò jambo joint admission and matriculation board fún ète kan tó wà lọ́wọ́ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sì sọ di òótọ́ o pé àwọn fún àwọn tó ní ìpèníjà ara ní àwọn fọ́ọ̀mù ìgbaniwọlé ní ọ̀fẹ́ láti ṣe ìdánwò UTME wọ́n ní kò dín ní ẹgbẹ̀rún mẹ́rin àwọn tó ní ìpèníjà ẹ̀yà ara wọ̀nyí tí wọ́n jẹ àǹfààní ìgbésẹ̀ ọ̀hún o alága inú iléègbìmọ̀ aṣojúṣòfin tó rí sí ọ̀rọ̀ àwọn èèyàn tó ní ìpèníjà ara ọ̀nẹ́bù bashiru dáwúdù ló sọ̀rọ̀ náà jáde tó sì kan sára sí àjọ jambo nínú ìròyìn wọn kan tí wọ́n fi ta ní àná òde ìlàbújá gẹ́gẹ́ bí asòfin ọ̀hún bó ṣe wí ó ní bí a bá fún àwọn èèyàn náà láǹfààní láti gba fọ́ọ̀mù ọlọ́fẹ̀ẹ́ oníṣẹ́ rí nǹkan ìgbésẹ̀ tó dáa tó ó ní kò sí o ó sọ pé eléyìí ó tún fún ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ láti kàwé láǹfààní láti kàwé kódà pa ìṣòro àìrí owó láti fi gba fọ́ọ̀mù yìí fún àwọn tí ò ní àǹfààní òun wọ́n ní ọlọ́run ọba ó ti gbé àánú kalẹ̀ fún wọn látọ̀dọ̀ àjọ jambu tó sì mú ìṣòro àìrí owó yìí ó mú ó gbé fúyẹ́ ní ara wọn. ìròyìn eléyìí ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti ètò ààbò lórí ọ̀rọ̀ tí ẹni ó bòde látẹnẹni ti ṣe ọ̀gá àgbà ikọ̀ ológun nílẹ̀ yìí wọ́n ní ẹni tí òun jẹ́ ààrẹ gbogbogbò fún ìgbìmọ̀ àwọn èèyàn tí ń bẹ láàrin gbùngbùn orílẹ̀-èdè wa Nàìjíríà mọ̀wé Bitrus Pogu òun náà ni ó ti sọ di mímọ̀ fún ọ̀gá àgbà ìmọ̀ ọkọ̀ ìlógun ilẹ̀ yìí pé kó lọ́ọ́ tún èrò rẹ̀ pa o lórí ọ̀rọ̀ tó sọ pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn lè ní ohun ìjagun lọ́wọ́ láti máa fi dáàbò bo ara wọn pàápàá jùlọ nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ òṣèlétò ààbò wọn ti kùnà fìdírẹmi láti dáàbò bo àtẹ̀mí àti dúkìá àwọn èèyàn lórílẹ̀-èdè nàìjíríà ó sọ di mímọ̀ wípé òun ò gbà rárá o ní nǹkan tí ẹni tí ṣe ọ̀gá àgbà ológun ilẹ̀ yìí tó ṣe bẹ́ẹ̀ tó sọ nítorí pé àwọn tí wọ́n jẹ́ òṣèlétò ààbò òun náà ni wọn ò ṣiṣẹ́ wọn bó ṣe tó àti bó ti ṣe y ẹ̀yẹ tí wọ́n kàn wá mọ̀ọ́mọ̀ da àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹlẹ́bi adìẹ tó jẹ́ pé èèyàn kàn lè mú kéèyàn ó sì yín lọ́rùn nígbà kí ìgbà tí ó bá wù yàn wọ́n àwọn olubi ẹ̀dá tí ń domi àláfẹ́ orílẹ̀-èdè nàìjíríà láàmú onírànran àwọn ohun ìjagun burúkúburúkú ní bẹ lọ́wọ́ àwọn èèyàn wọn tí wọ́n sì ń fi àwọn inú igbó kìjikìji tí wọ́n fi ń ṣe ibùba wọn ní ṣèbá àwọn tí wọ́n jẹ́ òṣèlétò ààbò ṣèbí wọn mọ táwọn olubi ẹ̀dá yìí wà ǹgbọ́n wọn kọ̀ láti gbé ìgbésẹ̀ láti fi òpin sí àwọn ìwà aláàbí èyí táwọn olubi ẹ̀dá àwọn tí wọ́n ń wù bí wọ́n ṣe ń pa àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láì rò tẹ́lẹ̀ wọ́n ní àjẹ́ wípé àwọn kan wà nínú ìkọ̀kọ̀ náà tí wọ́n sì ń ta fàṣínù mọ́lẹ̀ tí wọ́n ń sò pàǹpàpọ̀ lákàn tí jẹ́ kí wọ́n gbẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní fọnàfọ̀ṣù láìrò tẹ́lẹ̀ o wọ́n ní ọ̀rọ̀ tán sí ọ̀dọ̀ àwọn tó ń bẹ láwọn gbùngbùn ilẹ̀ yìí àwọn tí wọ́n tún jẹ́ ẹgbẹ́ afẹ́nifẹ́re ikọ̀ ológun báyìí láti máa sùn kí ẹ máa hanrun ẹ dìde ẹ jí gìrì sí ojúṣe yín láti mójútó ètò ààbò kẹ ẹ dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àdéjùmọ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ ìpè ẹ ó bá ti jẹ́ wípé àwọn ọmọ ikọ̀ ológun ilẹ̀ yìí àwọn mójútó ètò ààbò lọ́nà tí ò bá wọn lára mu ẹni kí ló wà burú ń bẹ̀ kí ló burú nu káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa dáàbò bo ara wọn wọn ní kí àlàáfíà àti ìlọsíwájú tòun ti ọrọ̀ àti ìdàgbàsókè kó lè sùn wábọ̀ ní orílẹ̀-èdè yìí ni wọ́n ní bí ò bá ti wá sí ètò ààbò ẹ dákun bò láṣẹ mọ̀ sọ̀rọ̀ ìdàgbàsókè ní orílẹ̀-èdè kan nítorí pé pípa pípa òun náà ni àwọn olubi ẹ̀dá yìí òun ni wọ́n ń pa àwọn èèyàn nílẹ̀ yìí o tí wọ́n sì tún pa onírànran àwọn ìdókòwò ilé ètò yẹ kó máa mú àyípadà tún débà ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà nígbà tí àwọn náà tún sọ̀rọ̀ ẹ̀ka ẹ̀ka ti jamaatu nasiril islam ti ń bẹ ní ìpínlẹ̀ kaduna òun ni àwọn náà ṣàlàyé ọ̀rọ̀ lánàá òde pé kì í ṣe nǹkan tó tiẹ̀ wúni lórí lóòótọ́ àti lódodo láti sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé ó yá kí wọ́n máa gbé táwọn èèyàn kò gèrè ńkọ́ èèyàn á máa yíjú padà o wọ́n ní díẹ̀ nù táwọn fi ń rò wípé báwọn ọmọ ọkọ̀ ológun bá kọ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ọmọ orílẹ̀-èdè nàìjíríà ayẹ́pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà wọn ò ní kọ̀ láti mọ̀nà tí wọ́n mọ̀ gbà dáàbò bo ẹ̀mí ara tiwọn náà ni wọ́n ní ọ̀rọ̀ tún dé ọ̀dọ̀ pandef níbi tí àwọn náà tí àwọn náà ti sọ̀rọ̀ o tá sì ń rọ àwọn ọmọ ikọ̀ ológun gbà wọ́n lámọ̀ràn ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ pé ẹ jí gìrì sí ojúṣe yín gbogbo rẹ̀ tí àwọn èèyàn látọ̀dọ̀ yín náà ní láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn wọn wọn níbẹ̀ bá wá kọ̀ láti dáàbò bò ó tẹ́ ẹ kùnà láti dáàbò bò wọ́n ẹ dákun ṣáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣé wọn ò ní gbé ìgbésẹ̀ ilé tó kàn láti rí i dájú wípé àwọn náà ń dáàbò bo ẹ̀mí ara tiwọn náà ni wọn ní ẹni tí ṣàgbẹnusọ fún ẹgbẹ́ pandef ọ̀gbẹ́ni Ken Robinson náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún láti fèsì sí ọ̀rọ̀ tó bòde látọ̀dọ̀ ẹni tí í ṣe ọ̀gá ọ̀gbọ́mọ ikọ̀ ológun orílẹ̀-èdè wa nàìjíríà tó ní ẹ wò ó bí òótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ẹjẹ́ aṣọ ni wọn ní bá a bá kúkú sọ́nà á kú bá a sì sọ́nà á kú ni ká kúkú wá aṣọ náà ló kúkú wàdà wọn nígbà táwọn tí ó jẹ́ òṣèlú ètò ti kọ̀ láti dáàbò bo àti dúkìá ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn ni kéèyàn wá dáàbò bo ara rẹ̀ òun náà ló wá kù nínú ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn ní ṣèbẹ́ gbogbo àwọn ikọ̀ lọ́lọ́kan òjọ̀kan táwọn ọmọ ilẹ̀ táwọn náà ti ń gbé dìde fúnra lára wọn láti mójútó ètò ààbò wọn wọn bá wo àwọn ìpínlẹ̀ tí ń bẹ lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà àwọn gbé kọ́ àmọ̀tẹ́kùn kalẹ̀ láti mọ mójútó ètò ààbò tiwọn náà ni wọ́n ní ní ẹkùn ìwọ̀ oòrùn àríwá ìlà oòrùn àríwá àwọn náà ti ń gbé àwọn ọkọ̀ lọ́lọ́kọ̀ òòjọ́ kan kalẹ̀ látọdún 2020 láti máa mójútó ètò ààbò tiwọn náà bẹ́ẹ̀ bá kọ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà yà sán tòbí wọn tí ó sì le tí wọ́n sì rí dájú pé àwọn náà ń dáàbò bo ẹ̀mí àti dúkìá àtàwọn náà kó má jẹ́ pé àwọn olubi ẹ̀dá àwọn kàn máa pa wọ́n bí adìyẹ lásán ni. ẹ jẹ́ ń já àwọn àkòrí díẹ̀ sí kó tó di pé a ṣeré padà lórí ìròyìn àjábalẹ̀ lónìí n ò mọ̀ bóyá Ramat bá tí àwọn ìròyìn míì tó fẹ́ kà lẹ́yìn tí máa mú àwọn ilé ìbí àjàràwọ̀ wá fún yín mm. ẹnìkan tí í ṣe olórí eegun OPC kan olóyè Dáre Adé sọ pé ó ti ṣàlàyé pé orílẹ̀-èdè Nàìjíríà a nílò àwọn kọ́dà agbègbè o community policing ó lé a nílò wọn o láti kún àwọn ọlọ́pàá lọ́wọ́ kí ètò ààbò kó lè bá a fẹsẹ̀ nílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí Arsenal sọ pé àwọn ò nílò láti tún gba ẹlòmíì wọlé báyìí lákọ̀tún mm, mm, mm, ta ló sọ Arteta ni ó sọ̀rọ̀ náà jáde. Ní orílẹ̀-èdè Burundi a gbọ́ wípé ààrẹ wọn Evariste Ndayishimiye ni ló ṣàlàyé ọ̀rọ̀ pé káwọn aráàlú wọn wá lọ sí pápá ìṣeré kan o wọ́n wá lọ kó àwọn ọkùnrin tí ń bọ́kùnrin ṣe obìnrin tí ń bóbìnrin ṣe wọ́n kó wọn bọ́ọ̀tà ẹ wá máa lẹ̀ wọ́n lóko. Ah. Mm àwọn kan wá sọ̀rọ̀ pé hmm, irú bí ààrẹ ṣe pè yìí tó ní kí wọ́n lọ rèé ṣe wọ́n lè ṣe ń ta gbangba ẹ̀ wọ́n ní eléyìí kì í ṣe pé orí bíbọ́ kọ́ ni oògùn orí fífọ́ torí pé bọ́ọ̀bá rókù kà ńlẹ̀ tọ́ ọba ta nípa ìkámọ̀ ti di méjì tí àwọn èèyàn sọ gẹ́gẹ́ bí àbá fún ààrẹ Burundi nù. No ṣé o ní nǹkan kan tó já sí díẹ̀. ẹ ò jẹ́ ń já ilé ìlú sí. gbogbo àwọn ẹni nǹkan èmi mo sọ ìlérí fún ọ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni wọn ní àwọn ọmọ ikọ̀ ológun ilẹ̀ Israel ni wọn tún ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn èèyàn ní Gaza pé kò sí lí ṣíṣe kò sáì ṣe ogun táwọn ń kó jà yín yóò tẹ̀ ọwọ́ wájú lọ́dún 2024 yìí ni inú àwọn ìròyìn tó sì gbẹnu tán náà tẹ́ẹ̀mọ́ bá pàdé lọ́sàn-án òní òun náà ní ẹni iná ọmọ rárá ṣọṣẹ́ o láwọn ilé ìtajà kan nínú ọjà ní ìpínlẹ̀ Enugu tó sì ba àwọn ọjà jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ni ìjàmbá ọkọ̀ kan náà wáyé lójú ọ̀nà títí márosẹ̀ Èkó sílùú Ìbàdàn tó sì gbẹ̀mí àwọn èèyàn méjì àwọn mẹ́wàá míì náà wọ́n sì fara pa. ọ̀dà ẹ kí n ṣí ojú òpó sílẹ̀ fáwọn èèyàn fáǹfààní Eh, jaraba muisi ah, ah. baraku. Ah, o tún padà lọ bẹ̀ alright kí ni ìyàtọ̀ tí ń bẹ ẹnu mẹ́tẹ̀ẹ̀ta hàn bẹ́ẹ̀ bá sì rí nǹkan tẹ́ fẹ́ fọ̀ lésì lórí àwọn ìròyìn tí a kà àti mú ọsẹ ti gbọ́ eh, yín. ẹ láǹfààní àti sọ̀rọ̀ síta ẹ sọ̀rọ̀ sókè láyé ń wú ẹ lóòótọ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orúkọ mi ni babatunde láti láti odò ọ̀nà kékeré. ẹ ṣeun. orúkọ yín babatunde kílẹ̀ pé. latifu èmi ò gbọ́ dáadáa. Babatunde Lateef Lateef Lateef Babatunde eh, Lateef láti. odò ọ̀nà kékeré láti odò ọ̀nà kékeré ọ̀rá yìí ti kéré fẹ́ sọ. Eh, Jaraba hmm. Wẹ̀sí hmm. àti Baraku ọmọ ìyá kan náà ní gbogbo wa tọ́ba nìkan Jaraba èèyàn ọjẹ́ ń tó mọ lára láti mọ̀ ọ́n ṣe tọ́ba Wẹ̀sí ọjẹ́ kẹmọ́tábà tó jẹ́ ìbísí rẹ̀. Hello. à ń gbọ́ yín. Hmm. Eh, Baraku ọjẹ́ nǹkan tó ti wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ tí ò lè fi lẹ̀ bí ata bẹ́ẹ̀ fúnta lódó bẹ́ẹ̀ lọ́lọ́lọ́ kò lè fi wọ ẹ̀ rẹ̀. adé ẹjẹ lomi ò fèsì lé lórí kó tó di pé a sọ fún ẹ ṣe ẹ ṣe àdùpẹ́ hello hello hello ẹ kú ojúmọ́ o. hello hello fresh lẹ́wà ìròyìn ajá balẹ̀. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. orúkọ yín bí tẹ́ ẹ ti ń pè. Bíọ́dún láti gbọ́ra ni o. Ọbíọ́dún láti gbọ́ra all right. ẹ pèsè wa. Mm-hmm. ṣẹ́rí ti president tó ní àwọn ọkùnrin sọkùnrin pé kí wọ́n sọkò bá wọn yẹn mm. èmi òun lèmi fẹ́ mu ṣẹ́rí àwọn tó bá ti jẹ́ pé o ní kàràǹbà níbẹ̀ yẹn bóyá tí wọ́n bá ń fi wọ́n ṣẹ̀sìn ní gbangba yóò jẹ́ káwọn tó kù náà kí wọ́n lè máa ṣe kí ìlú púpẹ̀. kí wọ́n lè ṣera ró. ẹ wo ẹ ọ̀nà mm. sànni kò ní jẹ́ ká burú máa pọ̀ jù nílẹ̀ lókè. ẹ ṣe ẹ ṣe àdúpẹ́. ẹ kò jí wọn. ẹ ti làmárẹ́dùn lárẹ́dò. láti ọlọ́dẹ adégbàyí lùbàdàn aláàfin ọlọ́dẹ wà. ok. Mm-hmm. ẹ ṣe rí ìdájọ́ yẹn mm. ìdí faramọ́ torí pé kí ni tí jìyà bá wà ẹ̀ṣẹ̀ ò ní í sí mọ́ mm. ẹni pé ẹ̀ṣẹ̀ ti ń pọ̀ jù lórílẹ̀‐èdè nàìjíríà wa yìí ah. káwa náà ọkọ̀ bí ìjà kámọ̀nà bá ti máa gba ẹ̀san lọ́wọ́ àwọn tó bá jẹ́ ká tó yóò lè dínkù mm. ẹ̀jìnì alárẹ̀dù aláàfin ọlọ́dẹ wa. ẹ ṣe àdúpẹ́ o ojú òpó tẹ̀ ń lò tẹ́lẹ̀ náà ni kò tí ì yí padà. hello. hello. hello ẹ káàbọ̀. ààrẹ pèdè gbáyì. arábìnrin Ramat. ayẹni zikẹ olúwafẹ́mi lórúkọ ti tèmi. àjọ ilé ṣẹlógún ní nǹkan mú ṣe ṣe. ìfìyà killings of benue eh, plateau ó di gbọmọgbọmọ àwọn arábìnrin ló gọ o ọmọ méjì ò lè máa jà wà bẹ̀ yẹn ológun wà bẹ̀ jí wà bẹ̀ gàbá hmm. ẹ̀ dẹ̀ ń ṣe lẹ́yìn ìgbà wọn tún ti pa àwọn míì o àwọn owó dẹ̀lẹ́ tó bẹ̀ ṣùgbọ́n táwọn ọbẹ̀ bá gbé tẹ bá rọ̀bẹ̀ lọ́wọ́ wọn àwọn dss ayé wọn lápamọ́ pé tó káwọn yẹn kí ló dé tí òkàn tó wá ń ṣe wọn jàǹbá bàbá hmm. ti ń gbẹ̀yà kan lórí ẹ̀yà míì ta ti ń gbẹ́ ti tó dẹ̀ sí ibi tí kọ́kọ́ gbogbo ológun àgbáyé lọ́bẹ̀ yẹn orúkọ ọjọ́ ń jẹ́ ẹ ti ẹ̀yà alẹ̀ ẹ má gbẹ̀yà kan lórí ẹ̀yà kan ẹ má ní kẹ́sì kan gàba lórí ìdọ́nù. ẹ ṣe àdópẹ́ ẹ ṣe àdópẹ́ tó ẹ̀jẹ̀ aṣẹ́rí padà báyìí lórí ìròyìn ajá balẹ̀ kí yòókù òdi ní ọ̀la fẹ́ máa fi àkókò ṣòfò bíi ti wù kọ́ mọ̀ aago mẹ́wàá náà ni mayor ẹ̀sìn brown yóò bọ̀ sí orí situation room èyí tá a sọ fún yín kí nǹkan bá wọ́n yàn sí tọ́jà ràbá rẹ̀ tí ó tún ti di bárakú fún nǹkan kan náà náà ni ọlọ́ọ̀bá ilédùmarè kò ní jẹ́ kí nǹkan búkú ọjà ràbá wa ẹ dínkù gbogbo tó bá jáse jù fún yín inú ọdún tuntun ọdún twenty twenty four yìí àṣejù rèé wọ́n ní bàbá àṣetẹ́ ni hmm. ẹ̀bùn tí ń fún tọ̀nù ìmọ̀ràn ni kọ́mọ jẹ́ fún oníkálukú wa bí a ṣe ń ṣe yọ̀tọ̀ ìpín ti ọdún èyí tí ń bẹ níta báyìí sẹ́wọ̀n pé ọlùdé ń bẹ lónìí ìsinmi ń bẹ lónìí hmm. ní àná àṣe òní àtúnṣe ni ìwọ̀ntúnwọ̀nsí ni ó lè yàn òfin ní kábùkù bí èèyàn bá ṣe jára rẹ̀ lọ yọ̀ọ́ kàn tẹ́ni èmi ò ní ṣe nǹkan tí ó bo bàbá tèmi jẹ́ o tí ní tòótọ́ abọ́ládé ọmọ sàlámì. ramat kajọlá ọlárìnwájú ń lo ọkọ mi.